الحمد لله رب العالمين صلاة الله وسلامه على رسول الله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد أشكره الله وأشكره عليكم الله أكيد لنا الله سبحانه وتعالى صلى الله عليه وآله وسلم أكيد وعلى النبي وأصحاب النبي nígbà wọn tó wà nínú yàrá àlẹ́yìn sọ́lọ́wọ́ àríwá àyè sọ́lọ́ nígbà tó ti di àṣìyá mọ́ àti àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí lọ́kùnrin àti ní obìnrin tí ìkàlẹ̀ àti ogunlẹ̀kìlì tí alákìlẹ̀ wà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àjẹ́sà lẹ́sà àwọn ṣékò wa Ilé báyìí wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ tí agbékalẹ̀ ẹgbẹ́ ìmọ̀ wáyé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ọ̀gbọ̀n ní ọwọ́ àwọn báyìí. Àwọn tí ẹgbẹ́ dole musulunta ya sha abu Allah subhanahu wa ta'ala kuma ta fi albarka fitowa mutane sun je da ya fi barka ijo ẹbí ilẹ̀ ọ̀sẹ̀ yá lọ ọjọ́ tí ó wó àbí kúkí àkùkọ òní nílò lọ́wọ́ náà tí ìdáná àwọn àtàkùn àwọn ọ̀ṣàyẹ́ fún wa tí wọ́n wá ń dáìlú ọ̀nà àti wọn ó bẹ̀rẹ̀ látọ̀ ní àyíká ṣe ìfàlọ́ àbẹ̀lá àwọn àbábọ̀ ìfàlọ́ òjòkó sábà lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ sí sábà lọ́wọ́ rẹ̀ kí lọ́wọ́ sọ́wọ́ lórí dáadáa tí ó torí wa tí wọ́n fi ìgbẹ́jọ wọn ibùdó wọn sílẹ̀ ní àkókò yìí abẹ́rẹ́ wọn ní ìjọba fún ìkan ní àpàdà sí àbúrò adékùn ilé oṣù rahimahullahu wa rahmatulah láì ní ká àwọn ọkùnrin ara insha Allah ta'ala ìlú náà ló bẹ̀rẹ̀ láìpẹ́ yìí ìdí wọn ti sọ́ra sọ̀rọ̀ ìwé ẹni àìyímáàrún tó kọjá ọ̀rọ̀ látàrí olóògùn ìṣẹ́wọ̀n ìgbàgbọ́ nínú ìlú òkùnkùn ẹ̀dá látàrá àti àwọn onípa rẹ̀ ní àwùjọ ibi Allah subhanahu wa ta'ala kuma sha ba fi rawar haushin ruwa kuma sha shi ne na fiya ji amfani púpọ̀ nínú rẹ̀ tí ó mú fún aláyé àti ní ọdún ìdá ọ̀sẹ̀ yàmù nínú ọdún pẹ̀lú ìlànà ọ̀pọ̀lọpọ̀ adé fáyé pàpàdé mùsùlùmọ̀ nínú àwọn àtúrọ̀ nínú wà Thank you. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى gbogbo àwọn sàṣàbà náà àti gbogbo mùsùlùmí tó ń tọ́jú agbáwọn sọ́nà ànábì Muhammad àti sọ́nà àbá ọlọ́run tó bá lọ́n tó lọ́wọ́ àwa náà sì ní ọlọ́run tó ti wá ní ọ̀nà yàrá ìlọ́ọ̀dù. Bẹ̀rẹ̀ láti mú ọdún ọdún ìpárọ̀ ṣe àbùrùdá àlejò lọ́wọ́ wọ́n tó rí بين الإسلام أخي الكريم أبو مريم فيروز وأنت المولين وأنت الدعاسي أجاب السيوني فهم خلقا لا تقولي تنظر على السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يمكن أن

ní láwùjọ àwọn ìrẹ́yìn alọ́kọ́dáwò yìí gẹ́gẹ́ bí òfin ọlọ́run ọba nínú ìdájọ́ tí ojúṣe rẹ̀ láàrin àwùjọ àwọn ìrẹ́yìn ipa owó fẹ́ tó láàrin wọn tá a bá kọ ní ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí bàbá kọ ní ìdílé àwọn mọ̀ṣọ́nà sọ̀rọ̀ mọ́ àwọn àyè ìṣúná oṣù lára kalẹ̀ tá a bá ń sọ yé báwọn ẹni tó kì ní àná mo ṣe sọ yé ẹrù tí yóò fi ń pa tó lágbára láwùjọ wa á rí tẹ̀lé ayé tó dáa á rí. Nti tọ́sí kìí tó fi wà ayé ní ẹ̀jẹ̀ ṣe à tó fi pàtàkì púpọ̀. Àkọ́kọ́ ní amọ̀bọ̀nà àkọ́lé yìí ó ní ṣe pẹ̀lú àjọ ọkàn ó ní ṣe pẹ̀lú ọlọ́rọ̀ àwọn ọmọ ìjẹka ń bẹ lọ́dọ̀ àwọn ilé ìwò wọn ní pọ́ńtíbù pọ́ńtíbù yẹn òun ló wà ní yóò gbàgbọ́ lọ́dọ̀ ìlú ẹjẹ́ àti nǹkan ní báyìí alẹ́rárá pọ́ńtíbù tó ìgbàgbọ́ tó ọ̀rìnà tó tó fi máa ń gbà sí ọ̀tọ̀ so ìran kọ̀ọ̀kan lè ní ọ̀nà míì àbáláyé míì tí wọ́n ní ìgbàgbọ́ wọn nípa fọ́dàrù ṣùgbọ́n lábẹ́rẹ̀ ṣílẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ fọ́dàrù ọ̀rọ̀ pàdánù ń já sí pé bẹ́yìn ò bá rẹ̀ kókó ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àmàbí rí ìwò fọ́fíìsì tó láàrin ọ̀gbà àwọn ìdẹ́yìn amọ̀rùn wà fẹ̀rẹ̀ yíó ìlàhàyàtò lọ́ṣàríyà ó jẹ́ nǹkan táà fún ló tẹ̀lé àwọn ìdẹ́yìn táyìjáde àbẹ́ntó òkú fẹ́ wá tó kìdì gbogbo ẹ̀ náà lọ lórí kíni ọ̀rọ̀ kọ́dáwù tó wọ́n ṣe nǹkan tá a lè rí láì fún wa láì mọ́ rí láì mọ́ lórí pa gbogbo ìtẹ̀mí ọmọ ẹ̀lẹ́yìn láyé kódà gbogbo ìtẹ̀mí gbogbo tí ń bẹ láyé gbogbo tó lọ ń dá sí ìtẹ̀mí àláìka ni ẹranko ni omi ni igi ni gbogbo ọlọ́run máa lórí ọ̀dàwọ̀ lára tí ó tún jẹ́ ìjìnlá tí ohun tọ́pìkì yìí gbọ́dọ̀ jẹ́ ń sáàmà ń pa rẹ̀ jẹ́ àmì ìdáyẹ̀ní ìjẹta ẹ̀ sábà ọ̀nà ìbíkà ní ìṣàlàhádá ní hayati ìjálá ìmọ̀ta tí ọmọ ẹ̀dá ìjálá ìmọ̀ta nípa kọ́dàrọ̀ òun ló jẹ́ sábàbù ńláńlá sáà fi rí gbogbo ìjìnlá káàmì gbogbo fìdí náà wọ́n léwu káàkiri ni àwọn olórogún àwọn ọmọ mi wọ́n ti ba iye ẹ̀jẹ̀ ọkọ mi wọ́n ti pa ìyàwó mi ẹni tí sẹ́ wa ń gbẹ́mi lẹ́sẹ̀ àìmọ̀ta táwọn èèyàn ní nípa kọ́dà tí ò yé wọn rárá òun nípa ọgbọ̀ fìdí náà yìí àìkọ́ kọ́dà yìí ẹlẹ́mí ó sáré kí kẹ̀kẹ́ ní ilé lójú sílá tí ló ti bá gbogbo ọkọ̀dá wù nígbà ní ṣàyẹ̀kọ́rọ̀ ti ṣẹ̀yà fún ọ̀tàlà àrókòrò ọ̀tọ́ ìbẹ̀ṣẹ̀ láti gbà wátàdé níní tálíkì àmìlẹ̀ ṣàyẹ̀kọ́rọ̀ ti ní ìkápá lórí ìlàákàlọ̀ mìíràn ó sì sì láákàyèwá ṣe rí kí ló fà àìgbọ́kọ́dá wù gbogbo ẹni tó bá gbọ́kọ́dá yìí kìtàbà wa sunna ó gbọ́yé ní gbọ́yé bọ́lọ̀ ṣàlàyé rẹ̀ nínú Qur'an àgbọ́yé rẹ̀ lórí kọ́dọ̀ olùfayọ tí a náà ti ṣe lálàyé ọmọ ọmọ àwọn àìrò sọ́dá kìí ṣe àṣàrò olùgbọ́ kọ́dọ̀ rẹ̀ lórí lápẹ̀jú ìran kọ̀ọ̀kan wọ́n bá ti jìnnà sí àgbọ́yé ẹ̀sìn tó owó náà ni wọ́n ti di aláìmọ̀ àtọ́sọ̀rọ̀ kọ́dọ̀ rẹ̀

ọ̀làwùn tó gbọ́ àwọn bí àti àwọn bí mi bẹ́ẹ̀bẹ́ láti mọ̀ pé ìmáàdì fọ́ọ̀dù kọ́dà ìlú ẹ̀kọ́ máa wáyé láti fi pàtó kí wọ́n já kọ́dà rùgá ṣàtìlúrò lọ ìtààlà tòlùfẹ́dàmù ìtí ń jẹ́ ègbùgbù ọlọ́run ọmọ sọ́nà ọ̀tààlà nígbògbò nǹkan láyé láti gbà wáṣẹ̀ ìgbà wáṣẹ̀ tá à ń sọ yìí nígbà tọ́lọ̀ ọ̀rọ̀ tí ìdá nǹkan tí ń bẹ lónìí nǹkan lọ́wọ́ ìdùnnú tó ti pa kalẹ̀ látàbí tó láyé ìkásẹ̀ ńlẹ̀ ìjọpọ̀lọ́ وعلمه سبحانه أنها تقطع في أوقات معلومة عنده أتمنى الله عز wípé àwọn nǹkan yẹn ó máa ṣẹlẹ̀ láwọn àbùkù kan lọ́dọ̀ títí ẹ̀ ó di kẹlẹ̀ kejì ọlọ́run kọ àwọn kan wọ̀nyí ó kó lùgbò rẹ̀ ó tún wá nímọ̀ nípa nǹkan yẹn ó tó kọ́ gan ló ti nímọ̀ nípa rẹ̀ báwọn nǹkan yẹn ó ṣẹlẹ̀ láwọn àbùkù kan wàhálà kùbáàdì mọ̀ fún sọ̀tìnì àti lórí ìsẹ́síwò nìkan yóò gbà ṣẹlẹ̀ ìsẹ́síwò ló gbà ṣẹlẹ̀ kò sẹ́ńtì òní kọ́dárò náà bẹ̀rẹ̀ ọ̀nà wo ni kó wà wà fún ìbẹ̀rẹ̀ kọ́dárò náà ní ìbájúmọ́ sọ lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ pé ìmẹ́ta láìsí tó bá wọn lábàáyì wọ́n ní ẹ̀ ẹ̀ tó kúkú omi kò ní kúkú náà pítúrọ̀ ọlọ́run ti bẹ̀ lára wọn tó sọ̀rọ̀ ọ̀yẹn kìí tí wọ́n dúró jù ìlú àwọn ọ̀rọ̀ kí dàbẹ̀ pọ̀ mọ́ ní Yorùbá mú ìlú òjì ẹjọ́ bá ti tó jábọ́ lórí ilé tó bá tó ní ẹ̀ lọ́nà ti kọrin rẹ̀ ní kò tẹ́ tí ò ní kú àmọ́nà tọ́lọ̀ ọkọ̀ mọ́ ti tiẹ̀ owó nìtúmọ̀ pé àwọn ọ̀dàrú tọ́lọ̀ ń bá pọ̀ yìí bóò ní ó wáyé ìrìnà ti ń bẹ nínú àkọọ́lẹ̀ وكتابته سبحانه لذلك lẹ́yìn náà wọ́n fún wá di dọ́kúmẹ́ntì kan ẹ kalẹ̀ tó já sí pé kò dé yí padà ẹ̀mọ́ fún ara rẹ̀ bá fẹ́ yí padà lóhun kò sí bó ti gẹ́dà kan nínà tó kó lóye tó kọ́lọ̀ ń fẹ́ràn rẹ̀ tó kọ́lọ̀ ó fún láǹfààní pé wọ́n náà èyí tèmi kọ́lẹ̀ ìwọ náà kọ̀ ní ìsìn rárá kọ́lọ̀ fún ara rẹ̀ ومشيئته لها ووضوعها على حسب ما قدرها جل وعلا وخلقه لها àti títí ọlọ́run lórí àwọn àṣẹlẹ̀ yẹn àtọ̀mọ̀túgbà àṣẹlẹ̀ lórí èbùdó sí ọlọ́run subhanahu wa ta'ala tó ti pọ̀ kẹ̀kẹ́ omi títẹ́ta ń kọ́ ni wípé gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ ní ìṣòro ìrìnlẹ́yìn láyé bọ́lọ̀ ti pẹ̀ nìyẹn ó wá sẹ́yìn lọ́rùn kò tẹ́yìn lọ́rùn ọlọ́run fi títẹ́ lọ́rùn èèyàn tó fi kọ̀ǹpútà tó fẹ́ ṣe ta ẹjẹ́ ń wo ẹrú mi ẹjẹ́ ń tó ń fẹ́ oníkèmí wá títẹ́ mi fẹ́ ṣe àwùjọ ìgbà mi ń bẹ́ẹ̀ ń tọ́kọ̀ bá fẹ́ ṣe ní ilé tó bá wò sí ìyàwó ẹ̀ ìyàwó lọ́rùn ọ̀rọ̀ mi lè ṣẹlẹ̀ láàrin lọ́kọ́lá ya ń bà mí ìyàwó bẹ̀rù lórí kan mú tó bá wọ ọkọ rẹ̀ títí yá ní ọkọ mi ní àti má ní kí n ní báyìí ló pa wọn lá yóò wá tó ní ìfẹ́ tó ní sọ́kọ rẹ̀ yóò wá tẹ ìfẹ́ ọkọ rẹ̀ ní yóò tẹ̀ fẹ́ kí yóò tẹ̀ bá mi sọ́kọ rẹ̀ nífẹ́ tọ́lọ́run ò níbẹ̀ lọ́rọ̀ kọ́ dára ibẹ̀ láti gbọ́ yóò ń pé ìyìn tọ́lọ́run ìyìn tí èèyàn fẹ́ kọ́lọ́run fẹ́ nínú orin táwọn kan máa ń kọ nílẹ̀ káàrọ̀ sí o pé kó wọn ohun ìlú wọn lọ́wọ́ pé kó ohun èèyàn tó wọn lọ́wọ́ máa bẹ́ káwọ̀ jẹ́ sí káwọ̀ gbogbo rí a máa rí lé ìjà àwọn kẹrin mọ́tẹ̀lẹ̀ wa lẹ́nu bá ti sábà lò ẹ máa bọ̀ bí ẹ̀sán bá ti lówó mọ̀lẹ́bí àbí ní ìṣèjìlélótẹ̀mí nínú àdúgbò tó ń ṣe dáadáa fáwọn èèyàn táwọn èèyàn fẹ́ràn rẹ̀ lọ́sàn lóru wọn sọ dáadáa ń pa rẹ̀ táwọn alágbó bá fẹ́ wá kọrin jù wọn wà ní ohun èèyàn ló wọn lọ́rùn tàbí gbogbo dáadáa táwọn èèyàn sọ ń pa rẹ̀ yẹn ní tí ọlọ́run náà fẹ́ náà nìyẹn ara òbí bẹ̀rẹ̀ wájú ọlọ́run kí ni àwọn náà nígbàtí wọ́n tẹ̀mí láyé ọ̀tá rẹ̀ kéré àwọn tí wọ́n jọ́ta fún òkà wọn kéré gan àwọn náà lọ́mọ lẹ́yìn ọdún tá a lè tó ló dominate ìlú tó gbó kí tí wá ń kì í gbogbo ojú wọn kọ fún sọ́nà ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ náà lórí wájú ọlọ́ ìsìn lẹ́nu àwọn anẹ́bí ọlọ́run tí ò sẹ́ni tó gbà mí yẹn kan gbogbo òbí tó kún sọ̀tà rẹ̀ tó wá tó lòdì tó wá ń sọ̀tà rẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ló jẹ́ ni tó tọ́ àwọn àjọ ọlọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ kọ́dà tí mùsùlùmí bá pọ̀ yé òbí bẹ̀rù tẹ́ nípa ayé ní tọ́rọ̀ ń bá fẹ́ ní ìṣẹ̀lẹ̀ ọlọ́run yìí wo ti wá tó ṣe tí ó ṣe òbó ṣe ń ṣe lórí àwọn tí wọ́n síwájú wa nìyẹn sọ́nà orí ju wa lọ ní àwọn àdúgbò ọlọ́ òbó òní tí wọ́n ti wá jẹ́ táwa ní ìta àbá ń fẹ́ náà lọ́wọ́ ó láwọn sáà ń gbà wípé sọmọ Jésù tí ló bá kù jẹ́ ìgbà ló bá ti tẹ́lẹ̀ báyìí wọ́n wá ní àwọn àtolúwọ̀ òjò sọ́bá yìí ní ìrùgbẹ́ nígbọ́ ilé ẹ̀bá wọn lòtẹ̀mí bí àwọn bá wọn lòtẹ̀mí dára wọn àwọn òtúlúwọ̀ àwọn òjò sọ́bá yìí nígbò lẹ́jọ́ jókòó sí ládùúgbò olùwàjọ́ náà jọ jókòó sí tẹ́jíjọ sọ̀rọ̀ kọ́dárù ọmọ ọ̀rẹ́ ẹgbẹ́ ìdá kan gúnlẹ̀ olùkọ́dárù yóò ṣe sí ẹ̀dá kan tó gbè fúnlẹ̀ wípé wá ronú fẹ́ dómi wá ronú ti fẹ́ dági wá ronú ti fẹ́ dá sánà bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn ara wa ọlọ́run ní ti ẹ̀dá kan fúnlẹ̀ tó fẹ́ dá lánàá yín kó lè dúró ẹ̀dá so ọlọ́run yẹn consider opinions wa ní ti fọ́dà lórí wọn to our robotic abala ọmọdé àwọn ẹni tó bá fẹ́ náà ní ìlú wa kókó kẹta ركنية القدر الإسلام ووجودية المبالغ ìjórígun tí kọ́dàrù jẹ́ orígun muslim àti ìjọ́ràn ẹ̀ká nígbà lọ́pọ̀ ìrùn gbogbo mùsùlùmí lóyé tán fún ọ̀tún bá lọ primary táwọn arúgbó teacher tí wọ́n tí mo bá jíjì wọn wọ́n kọ́ wọn ní adults of you if you got primary level oríwájú wípé ìlànà àṣàrí àtàrí kọ́ wọn orí tó gbajúmọ̀ ní West Africa nìyẹn wọ́n pọ̀ ní Nigeria six adigun bẹ́ẹ̀ ní ìlànà secondary so lára ohun tó di mẹ́rin mùsùlùmí mú orígun mẹ́fẹ̀ẹ́fà yẹn ìnígbàgbọ́ nípa fọ́dàrọ̀ tó jẹ́ ohun kan mú ẹ̀ lọ̀rọ̀ tá a sọ síwájú pé lẹ́yìn ọba ti gba fọ́dàrọ̀ bọ̀ kódà kó gba gbogbo mara tó fi bọ̀ kéde níwájú ọlọ́run kéde mùsùlùmí onígbàgbọ́ nípa ọlọ́run ọba onígbàgbọ́ nípa òjíṣẹ́ ọlọ́run onígbàgbọ́ nípa àtúrà ọlọ́run onígbàgbọ́ nípa ọjọ́ ọ̀fẹ́yìn onígbàgbọ́ nípa màláíkà ó wá mùsùlùmí fọ́dàrọ̀ kéde rí ni torí pé gbogbo orígun mara àwọn tó wọ́n gbàgbọ́ yẹn tó bá gbàgbọ́ lóòótọ́ ló bá kọ́dá lòlá náà tó bá nígbàgbọ́ àwọn bá dúró ní nípa ọlọ́run yóò gbà kọ́dá lòlá papọ̀ ọlọ́run tó bá nígbàgbọ́ dúró ní nípa àwọn ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run wọ̀nyí àwọn náà kọ̀ọ̀bàdé kọ́dá lòlá fáwọn èèyàn wọn ti wà sí rẹ̀ sọjẹ́ pé lóòótọ́ lòdòdó ìgbà wọn òjíṣẹ́ ọlọ́run ẹgbọ́ tó bá wá nígbà ìmúbà màláíkà lọ gbogbo tó bá wù tó bá lò gbàgbọ́ nẹ́ẹ̀sì tó kọ́dá wò bá ti sínú àgbọ̀ yé kò fi ṣe lọ́wọ́ kò sí mùsùlùmí tó dàbò máa kírun tó dàbò máa gbà ọ́ gbogbo bá dàbò máa sùn kò sí mùsùlùmí so ilé ìṣe sọ̀rọ̀ wípé láàmà ń sọ kàmẹ̀lú sọ rárá ọ̀rọ̀ kan tó sóni ẹnu gbogbo àdúgbò Allah subhanahu wa ta'ala ó ní inna kulla shay'in khalaqnahu bi qadar dáúdájú àwọn ọlọ́run gbogbo nǹkan pátá láti tòròdú rẹ̀ láti tòròdú rẹ̀ àti pàkọ́ọ́lẹ̀ rẹ̀ kọ́dárò gbogbo nǹkan kulla shay'in gbogbo nǹkan yẹn ní pé kò sí ní tí ó tẹ̀ ní láyé lábẹ́ sánmà àbí lókè sẹ́nà àbí lábẹ́ ilẹ̀ tọ́lọ̀ ọgbọ̀ òjò fún ní kọ́dà yóò sì ní tẹ̀lé ìjọ lẹ́yìn ní àwọn sùpánà wọ̀tàrẹ́lá ó ní súnnà tàwọ́ọ̀dù ìlẹ̀bí na kọ́dà omi kọ́bọ̀lọ̀ wà kẹ́ na amọ̀rọ̀ mọ́ọ̀dù kọ́dà ọ̀rọ̀ na lára àwọn tó ti síwájú yìí bó ti máa rí nìyẹn torí pé wàkánà amúrùwọ́rì kọ́dàrọ̀ nínú ìrora gbogbo àlámà ẹ̀rí ọlọ́run bá sọ́kàn bọ̀ sàánà in tó ti plan kalẹ̀ ní in tó ti pèwú rẹ̀ kalẹ̀ ní kò sì wà chéńjéwù kò sí ọ́tà kò ní téèyàn bá rí lẹ́gbẹ̀ẹ́fẹ́ yí padà nígbà tí ò jẹ́ fi hàn èèyàn kan lórí gbogbo tí bá ń ṣẹlẹ̀ láyé èrò ọ̀rọ̀ ìbá lò wọ́n sábàbí ìbá àdọ́gbọ́n ní sábàbí lórí kí ni ọ̀dàwọ̀ nínú súnà náà Muhammad sallallahu alaihi wa sallam hadith Umar ọmọ àlùfàfọ́ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ wáyé hadith tó gùn ní gbogbo mùsùlùmí náà wọ́n náà tí Jibril alayhi ń bèèrè àwọn bèèrè lọ́wọ́ àmì táwọn sábà kalẹ̀ nínú àwọn bẹ́ẹ̀rẹ̀ tó bẹ́ẹ̀rẹ̀ tó ní àbírí ní àdìmù náà fún mi ní ọ̀rọ̀ nípa tí ń jẹ́ ìgbàgbọ́ ó ń ṣẹlọ àyíṣẹ́lá rẹ̀ sẹ́lá ń fèsì orí ìwé yẹn ó ní àyíṣó mi nà lè dá òní gbogbo ọlọ́ ọ̀bà wà mẹ́lá ẹ̀ka jù àwọn mẹ́lá ẹ̀ka ọlọ́run nígbàgbọ́ sí wọn wà fúnfún àwọn òfin ẹ̀sìn ọlọ́run kí lọ́ọ̀fin ẹ̀sìn ọlọ́run gbà wọ́n gbọ́ wà ó sọ àwọn òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ wọn gbọ́ wà ní yóò mẹ́ ààrẹ ọjọ́ kẹyìn tó pàdé ọlọ́run àti ohun tí ó mọ̀ ṣẹlẹ̀ lẹ́yìn tó bá kúta ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ àjẹ́ náà ni ọ̀rọ̀ ní sàárè ni ìgbọ̀dọ̀ nígbà wọn pàdé ìwọ̀jú mi nà bìlọ̀ kọ́dà sì nígbà wọn tí mo ń jẹ́ kọ́dà kọ́yì rí i wọ̀ṣẹ́ rẹ̀ tó jẹ́ olùmọ́nú ni olùmọ́nú ni kọ́dàrọ̀ ọlọ́wọ́ bá nìyẹn ìnígbàgbọ́ sí ìbádà ọ̀ràn yẹn ní gbèsè mo fẹ́ ìtakò ohun ẹ̀kọ́ onúsùlẹ̀ tó gbà wípé gbogbo tí bá ń pa ọ́ lẹ́rìn tí bá ń gbọ̀nú tó bá ti ń rí ọlọ́run kọ́ àmọ́ tó bá ti ń rí làkejì ọlọ́run kọ̀ yìí òun náà ló pọ̀ kí ní ló pọ̀ kejì lọ́nà ọtí wa ní kejì yẹn tí ń já burú kìí sabún wájú ọlọ́run oníkẹ́ àràfà súnà bá ń sọ wípé ọlọ́run bá èyí dá burú ìtumọ̀ rẹ̀ nìyẹn bó èyí tẹ̀ ń tẹ̀ lábú lọ́dọ̀ ara yìnyẹn ó rí lọ́dọ̀ ṣiṣẹ́ ọmọ ìyá ọmọ ní alẹ́ àmì bàbá títà ọ̀rọ̀ àwọn abáyé wọ́n sàlàyé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí ọkùnrin àbúrò bàbá wọn bàbá tí wọ́n jáde láyé lọ́dún mẹ́ta sẹ́yìn kódà wọ́n múra ọkọ̀ wọn lóko làwọn ń sì ní ẹmẹ́sì lọ bóun ti ń wojú míì ẹ̀sìnmi lẹ́yìn tàbí ìyàwó gidi yóò mọ òwúté sí ọkọ àárá títa ìwòkú náà ní kí padà ní nífẹ̀ẹ́ ẹni sùúrù ẹni sùúrù yẹn òun ló ti tàyàwó rẹ̀ lẹ́nu wọ́n ti mú sùúrù láàrin wákàtí kẹ̀yẹ náà ni wọ́n rọ́ṣọ̀ lọ́tọ̀ tuntun gbàtó fi dalẹ̀ ọjọ́ lọ́wọ́ pé tó bọ́dà yìí ó bà wọ́n ní jẹ́ ó ká wọn lára nǹkan ìgbà tó mọ dúpẹ́ fọ́rọ̀ ọ̀hún táwọn ò dààmú púpọ̀ tẹ́ẹ̀sì náwó téèyàn ìgbà rẹ̀ sídìí rẹ̀ sínú ìyẹn aláàmọ́gbà tó wọ́n ń sọ tí ọmọ ọmọbìnrin tó jẹ́ àbúrò sí bàbá wọn yẹn àwọn ní stroke ìjọ tẹ̀lú sẹ́yìn ni wọ́n sọ tí ó rẹ̀ ní oṣù tí rí ìdí pé bí ìgbà kóró ní ikú bàbá rẹ̀ jẹ́ tó bá ti rẹ́lá lọ́dún mẹ́ta sẹ́yìn yẹn sí sí yìí orí stroke wọn wà kó ní mọ̀lẹ́bí òṣèlú àbúrò bàbá náà ìmí ò tún bẹ níwájú ọlọ́run tí kí ń bẹ́ ẹ̀dáwò tó burú yìí náà lọ látùn dúpẹ̀ yẹn náà ni àníjọba wa ní jẹ́ tàbáwá tẹ̀ báyìí ní àtọrọ pàrọ̀tẹ̀ mọ́rán sí wa ọ̀gbẹ́rẹ̀ bá wọ̀lọ́yí ìtòfẹ́sọ̀ yẹn jẹ́ ìdí coronavirus nìkan yóò tí ilẹ̀ márùn-ún àjẹ́ kòrónà nìkan rí mi tí ìdíkọ́ pé àjẹ́ ló bá gbogbo àtàkùn ilẹ̀ Yorùbá ayé ló máa wà jẹ pé ẹ̀kọ́ wà fà ní wípé àtòkè ọ̀rọ̀ kòrónà ti wá kò jẹ́ wọn lè lẹ̀ mọ́ àjẹ́ àrùsọ Yorùbá kárì wọ́n ìjà àpá ńláńlá ní ìjà fídà yìí gbogbo kan báyìí ayé ń sèyìn gbogbo kan báyìí ayé ń sèyìn àmọ́ kòrónà Yorùbá gbà wípé ayé ń sèyìn ọlọ́run tó lù wá ṣe mo sọ ọlọ́run dáhùn lẹ́nu yìí tán jibril ní kọ̀dáfíà mo sọ lù sọ gbígbàgbọ́ nípa kọ́dárò bá jì ní nínú gbàgbọ́ èèyàn kìí ṣe ìṣòro nínú hadith mi tí máa mú fírí mi bí tí wọ́n kọ̀ wá lọ́wọ́ Sheikh Albani ní hadith mi sọ yìí ó ṣẹlẹ̀ alẹ́ sọ́lá قل لا يؤمن عبد حتى يؤمن بالقدر خيره وشره من الله وحتى يعلم أن ما أصابه لم يكن مخطئه وأن ما أخطأه لم يكن مصيبة wọ́n ní ẹrú kan tí ilé di mùlò ní òdodo la yu'minu abdun ẹrú kan títí tó fi nílò àwọn pẹ̀lú kọ́lá ẹ̀rí ìdíhun rẹ̀ ní ìgbà rẹ̀ ní ìráyé ká ní gbogbo dáadáa ní gbogbo ilé Yorùbá sì pèsè ó nílò àwọn nípa kọ́lá rù fún un ó sì gbà pé èyí tó lóore bẹ̀ àdìdákéjì ibẹ̀ lọ́dọ̀lọ́ ló ti wá òkìdì ìrìn òun títí bákan náà tí ó fi hàn sí tí ó fi gbọ́ yé débi wípé ìntọ́lọ̀ bá ní ó ṣẹlẹ̀ sí òní rẹ̀ àtàyà àlàmẹ́ أن ما أصابه لم يكن يخطئه ó kù díẹ̀ ó kù díẹ̀ báyìí ní báyìí tí president yẹn kò sínú àkọọ́lẹ̀ wàlá ẹ̀ká ló gbó sẹ́gbẹ̀ẹ́ báyìí ọ̀kadà yẹn ò ní yìí kò sínú àkọọ́lẹ̀ mu èyí tí bẹnu àkọọ́lẹ̀ yẹn ló ṣẹlẹ̀ sí tẹ̀lé kò sínú àkọọ́lẹ̀ pé yóò kàn yìí ọ̀rọ̀ pé ń gbà náà ìbá ní kìníkà ìwé owó wọ́n ni kìníkà ìwé owó ọ̀rọ̀ Yorùbá gbogbo èkú léwé ah. èwo lẹ́mọ́ èwo ní èwo nínú gúnugún èwo lárúgbónú rẹ̀ tẹ́jùmù ń pẹ́ arúgbó rẹ̀ nìkan ní ewé rẹ̀ ewu yẹni pé ọ̀dọ́ ọgbọ́nugún oníjẹ́wò èyí tẹ́ ń lò tẹ́bí ń sáré tẹ́bí ń sòògùn tẹ́bí ń sádá bóyá ìwé náà ní tẹ́ẹ̀mà so ikú tó pa ìwé ọgbọ́nugún fẹ́yìn bí lò sí nǹkan ikú yẹn náà yóò pàwọ́ náà lọ́dọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ìbá ti ní alhamdulillah ìgbà sáwò ní gbó déédé lára bá ti wọ́n tó yíwa wípé àwọn àdá àti adíyẹ́yà islam ń bọ́ wà ní ìbúká máa ṣe kò ní kìtẹ̀lẹ̀ mọ́ṣẹ̀lẹ̀ sí yàn ó ṣe déédé nígbà tó ń kírun ó wá nígbà tí mo ti ń kírun dẹ́dẹ́ ní wọ́dọ̀ lówó ara ìgbà tí mo ti ń bá wọn rọ̀mùdọ́rùn dáadáa àà èmi ní bẹ́ẹ̀ náà ni òrùlé tó yá lórí kò ń pàdúwà dáadáa òun ṣàbùdáwò dáadáa kí jẹ mọ́kànlá ìjọ ó tàn àwọn olùrọ̀ dájú torí pé lẹ́yìn ìrọ̀ àdúrà olóòdì gbogbo ẹni ń ṣàdúrà láyé ló ṣe ńlá Muhammad sọ̀rọ̀ one percent tó ṣẹlẹ̀ sí ládàáwò tó bá ka àwa ọ̀pọ̀lọpọ̀ kò ní sàn sára bí ìṣàdúrà yìí àwọn tó wà ní ẹ̀ tí ó ti sẹ́bọ́ lọ́wọ́ rẹ̀ kò sọ fún àdúrà rẹ̀ kéré kò sọ fún àdúrà rẹ̀ kéré abẹ́mọ̀ gbọ́rọ̀ yẹn ó lè fi ìlú jìnnà sọ́lọ́ tí bá ń gbọ́rọ̀ yẹn bàbá rẹ̀ tó sọ̀rọ̀ títí pé ìdílé bá ti ń ṣe àdúrà yẹn ó ní káàdà òkú yẹn wọ́n kàn yẹn ká nígbà wọ́n pé ìtàdúrà ọ̀rọ̀ yẹn ti síbẹ̀ náà ń kó wá ti rí ní ìta afẹ́ wájú ọlọ́run tó wà lọ́wọ́ ọlọ́run ẹni nìkan fẹ́gbọ́ lọ́wọ́ rẹ̀ ìyàwó rẹ̀ tó kó lọ ìyàwó rẹ̀ bá kì ẹni ojú sọ fún un ó ń kéré náfìlà rẹ̀ kéré gan àdúrà rẹ̀ ò wọ́n bẹ́yẹn bá ti súnmọ́ lọ́run tó gan ní ládàá lóru bẹ́yẹn bá ti súnmọ́ lọ́run tó gan ní ládàá lóru àdéhùn tó wà ìgbàgbọ́ wa lọ́pọ̀lọpọ̀ jẹ́rù kókó mi tábẹ̀ ló kà ní àlàyé orí ọdún wẹ́wẹ́ káàkiri fẹ́nu tó kọjá mọ̀rọ́tì ló kọjá mọ̀rọ́tì ló ní alárùbá àwọn àpẹẹlẹ tó rọ̀ mọ́ ọ̀rọ̀ kọjá mẹ́rin ni wọ́n nípele nípele níwájú ọlọ́run subhanahu wa tó lọ kọjá tí a máa ti gbọ́ àwọn òpele mẹ́rẹ̀ẹ̀rin yíyé ó dàbí ìgbà tí ọlọ́run ọba sí nǹkankan fún èèyàn nímọ̀ téèyàn ó fi gbọ́ ìsìsí ọlọ́run ọba yé ni ṣùgbọ́n kò ní kí ìyẹn mọ ó ṣe ìrò há lò tó nà wọn jẹ́ mẹ́rin tá a bá ń sọ̀rọ̀ nípa ọkọ́dọ̀rùn kò tó bá a sọ ọkọ́dọ̀rùn tọ́rọ̀ ìgbàgbọ́ àgbọ́yé láwọn fẹ́ ká gbóyé nípa ọdá la ń ṣàlàyé fúnra wa àmọ́ kí ni tọ́lọ̀ ọ̀fẹ́ ni kọ̀ọ̀kan yìí ò sí tọ́lọ̀ lánàá kágbọ́yé wá lè pé kálí mímọ̀ tó yẹ kóró lórí kọ́dà àwọn ìpele mẹ́rin kan ń bẹ tó rọ̀ wọ́n kọ́dà àwọn ìgbọ́yé tọ̀tọ̀ ṣáájú lẹ́yìn á sì gbọ́yé nínú aṣíṣẹ́ àlàyé máa fi ń jẹ́ kọ́dà wípé wèé kúnlẹ̀ yàn àfúnlẹ́yìn làdáyébá àdáyébá làdáyébí ẹ̀díkú ẹ̀mù yẹn ìwọ́pàá mọ́ gbé kalẹ̀ ní pẹ̀lú òní ó tọ́ mọ́ gbé kalẹ̀ yóò mọ́ wá jọra wọn ní òní tí ó mọ́ àtàkù òfin ọlọ́run àkúnlẹ́yìn làdáyébá àdáyébá àdáyébí ìjọ tí o wálé ayé kò lè sàlàyé bó ti wálé ayé tó kúnlẹ̀ yẹn ni àbúwà lórí ìlú odùbúlẹ̀ nígbà tó wọ́n lọ́wọ́ ọjọ́ lọ́nà fún ẹ̀yìn fún ìfúnlẹ̀ ẹ̀yẹ o bó láti wá yàn ẹ̀dá kan ọ̀nà ọlọ́nìkan gbogbo ti yàn fún kálùkù yíyàn tó yàn náà ní jẹ́ olùjọba ní òfin rọrùn kẹ́nìkan ló mọ́ sí jẹ́ kọ́dàrù láyéláyé ẹ̀wọ́n tó sọ wípé ó tó lókọ́ wọ́n tún pè ní kádàrà ọ̀dà ìké àìsí kí nínú èdè Yorùbá lọ́bí tẹ́ǹkì kọ́ọ̀tù ní kààrù àmẹ́gẹ́ mùsùlùmí ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn kápẹ̀ ní kọ́dà tó bá ní kádà ní tó wú ní jẹ́bẹ̀ ní tó ṣe kí ni ní tó wú ìrùn ní bọ́lọ̀ sí ìfẹ́ ìpele àkọ́kọ́ náà tó lè mẹ́rẹ̀ ní alẹ́rìn kó yé mùsùlùmí lọ́la kìyàmà wípé gbogbo tó wọ́n fẹ́ dáláyé ó ti nímọ̀ ń pa rẹ̀ lọ́kúrúdá gbogbo tó wọ́n fẹ́ dáláyé ó ti nímọ̀ ń pa rẹ̀ lọ́kúrúdá nímọ̀ tó kún ní kéde pé template ìkan tí mo ń pé mo ní imagination sọ̀rọ̀ pé àwọn tó máa ń àwọn àti ìyẹn ó lè mú fẹ́ntù kó ní mú ìmájìn kankan kò fẹ́ yà lẹ́ẹ̀sẹ̀ kẹ̀mí sí iṣẹ́ yìí ọ̀rọ̀ náà tayọ wípé mú ìmájìn pé mú fẹ́ dà kankan ìmọ̀ rẹ̀ ti wà lórí ẹ̀ ti fẹ́ fẹ́dà kò mọ̀ ìgbà tí mọ̀ yẹn bẹ̀rẹ̀ ìwọ́n lọ sí sáájú gbogbo kan nǹkan kan wá ń tẹ̀lẹ̀ fẹ́dà ọlọ́run wá mọ̀ sí ara

ìgbàgbọ́wà mùsùlùmí sì ní pé kò sí ẹ̀dá kan nínú ọmọ ẹ̀dẹ́yìn tó ní ọlá wọn jọ náà tó tó àná Muhammad sallallahu alaihi wasallam àmọ́tàjẹnu àmọ́tẹ̀yàn ẹ̀rí wà fún pé ànábì ní aṣíwájú gbogbo ọmọ ẹ̀dẹ́yìn láyé owó ti lórí lórí ọ̀dàn lórí ilẹ̀ ọlọ́ọ̀bá nìkan ló máa tí tó fi dámọ̀ nǹkan yẹn ní kọ̀ọ̀kan lára lọ́kọ́dá òwò nìkan ló máa wàlbáhà gbogbo tí ń lò tẹ̀mí lábẹ́ búdò gbogbo rẹ̀ pátá ojú ọlọ́ọ̀bá tó onímọ̀ pa ewé kan ò ní rẹ̀ láti orí kó bọ́ọ̀lẹ̀ láyé àkọ́lọ̀ nínú àpá rẹ̀ lájú kó tó rẹ̀ bọ́ọ̀lẹ̀ ìyẹn náà ṣe déédéé wípé ẹ̀mí kan ò ní bọ́ lókè láyé àti kó ti wà ń mọ ọlọ́run tó yóò bọ́ọ̀lẹ̀ ẹ̀mí yẹn ó kù yóò jáde láyé láti kò báyé ìlú ìyọ̀ǹda ọlọ́run ló fi wáyé nínú tí ó fàájì wà wà ní wà máa kẹ́rẹ̀ nìkan sí àrùn tàmúta ìlà ìdìbò láyé kìtàbà mú àjàlá wọ́n bá ti sọ orí kùránù fún yà gbogbo yé gbogbo tó kù lórí tẹ̀lé gbogbo tó kù gbogbo mọ̀ bá ẹ̀sọ́ ní kùránù gbígbà wípé ìmọ̀ràn gbogbo ló mọ̀ kí ẹ̀dí yẹn ni so ẹ̀sọ́ bá ń gbọ́ kùránù gbogbo súnà yìí sẹ́mi rẹ̀ lé náà èso bá ti fà ọwọ́ rẹ̀ bá tó èso bá tọ̀ ọwọ́ rẹ̀ bá tó ìdára rẹ̀ láàmù tòkò pọ́síkù tó ń tún náà kẹ́nìkan wá ní gbọ̀ngàn gbọ̀ngàn nínú ọdún yìí ìwọ kì yóò ṣe báyìí kó wá tẹ́kù tí kó pa wọlé ìdílé tó ń ṣe kẹ́bà kan wá ní àti gé agé wájú àwọn àfáà ní ẹgbẹ̀ àgbàmọ̀ wọn lẹ́bà nínú yíyó ìjọba lọ́rọ̀ wá lọ rí ọmọ lọ́wọ́ ni màdá àwọn ọlọ́run kiri lọ́dẹ̀ bá wọ́n lọ́dọ̀ sí ìdí òsì ìdí òsì mẹ́rin lápàdé gbogbo ọlọ́dọ̀ rẹ̀ mẹ́rin àbáwọn sọ̀rọ̀ ìgbẹ́sì ìjọmọ̀ ló wá náà tí kéèké òsì sọ̀rọ̀ sí ké òun tó ń kú sí iná ti bẹ̀rẹ̀ sí dáadáa wọ́n wá ní àtẹ́gbọ́n ní pàpà alábájá gbogbo tí àdúgbò ní ẹ̀lẹ́dọ̀ wa ó ní bẹ́ẹ̀ ni ara lè ké wọn lẹ́lẹ́gbà kọjá wọn lọ́dọ̀ tẹ̀lé bóyá ká yàrá kí wọn onírárá àbẹ̀lẹ̀ jùlọ wọn nígbà wọn dáàsọ ètò tí èmi ò kíyẹ̀ tó dì láti ìta nǹkan yìí wọn tí ó mọ̀ lórí ìgbé ìyàn kan lọ kì yé mi àbí jùlọ mo lè pábó sí wọn yẹn ọ̀rọ̀ ah, bá gba ẹ̀rọ lórí ìyá àdá lápàdà tí ò ní mọ̀ nípa àmọ́ tí ó ń pè ó ń òun fẹ́ sàlàyé bọ̀ ṣe tóbi tó nínú mọ̀ṣà onígbòsí wọ̀nyẹ máa fi ìsáà máa fi kí ọjọ́ tí wọ́n bí máa fi ìsáà máa fi dígbà tí ó kù àwọn á fi kú àwọn á fi pàdé ẹ̀ bí two plus two yóò rẹ̀ jẹ́ four four plus four yóò rẹ̀ jẹ́ ẹ̀rù sáà ìjọ́ láti ra wa kẹ́yìn láàbọ̀ yìí tí lọ bí 25 years right mo jìnà dínú

yóò tẹ̀lẹ̀ ní pẹ̀lú ìwọ̀lá náà bọ́nà òun bá fara mọ́ òun ìwádìí yẹn nìkan ìdáàbà mọ́ àjàlá six times ó ti wà fún un so ẹni tí ó wù nígbàtà bá ti nǹkan lálẹ́ kò ní fún bàbá jẹ́ kó lù bá sáà pé tìrù kẹ́yìn bá ti yíyìn nígbà yẹn kò ní bá yẹn lẹ́wù fún yóò bú pàdé yẹn yóò fi ṣe ìwọ̀ ẹ̀wọ̀ ah kódà tó bá gbìyànjú ẹ̀ lórí bẹ́ẹ̀ ó ṣe déédéé ìgbìn ìlàhí ìdáàbámú àjàrà méjì ló wà fún un bàbá wa ti jẹni ọlọ́run a lè pààyàn nínú pé tẹ́ẹ̀ fi jẹni ọlọ́run àmúnú mí wàlá hábàkì ìfẹ́ òbúròmẹ́tì àpù kò sí rúbì kan ní bẹ lábẹ́ òkùnkùn lẹ̀ ilé náà já mọ̀ pé ìbàlẹ̀ lè òkùnkùn ní òbí mẹ́lẹ̀ lábẹ́ ilẹ̀ lóbi jáde kó ń ṣọ́rọ̀ àdéṣọ́lá àti òṣèlá mú jáde bá ti kú sàárè táàrin yẹn òkùnkùn ní lórúkọ̀rùn lẹ̀ ìgbàgbọ́ èèyàn ìjọ́sí èèyàn ìṣẹ́ ọwọ́ èèyàn oní òṣòkùnkùn yẹn di mẹ́lẹ̀fẹ́dà otherwise ìpìlẹ̀ ní pé abẹ́ ilẹ̀ òògùn ni tó gbogbo irúgbìn tí ń bẹ lábẹ́ òògùn fúnlẹ̀ wàlà ọkùnrin wàlà yáàdì ó tutù ní irúgbìn ó gbẹni ilẹ̀ àti ìjáàrù òògùn àdúgbò ti máa bẹnu àkọọ́lẹ̀ ọmọ ọ̀rọ̀ fanu ọ̀kàrá tó kó tó kọ̀ nǹkan kan sì máa lọ́sọ̀ wọn bẹ̀rẹ̀ ọmọ ẹ̀dá ìlú lè máa ṣe nǹkan tó ìlú náà fara pa bẹ́ẹ̀ ni àkàbẹ̀ nǹkan tó yẹn ń dáwọ́ lé nínú náà fara pa tó lè wà nínú àdámọ̀ ẹ̀jú wa gẹ́gẹ́ bí ìròyìn búrúmà ti jáàrò tó bẹ lára wa ìròyìn ẹ̀mọ́ káàkiri ìròyìn àwọn òbí ti bẹ lára ọlọ́ọ̀dún ìròyìn wọn lọ́rọ̀ àrùn à ń dáwọ́ lé ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáà nínú ṣùgbọ́n ọlọ́ọ̀bá sọ́nà wọ̀ tààlà ọba tó mọ́ kankankanká kúrò ní irú àdéhùn yẹn kọ́nà tó dá nǹkan kan ìmọ̀ rẹ̀ ti wà lórí ọ̀rọ̀ láyé bí ọlọ́ọ̀bá sọ́nà wọ̀ tààlà ó ní kí nà lọ́ọ̀hà ìlúdàwó ìlú sáà dáúdájú ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ni mọ̀bàtálì kí á mú ìgbẹ́ tó sọ̀rọ̀ fáwọn èèyàn àwọn tí kò bàbá tí ìgbé wọn lọ́dọ̀ tó yé wọn ìpé àìkò bíbọlé kiri ẹ̀wádìí tí ó sọ̀rọ̀ káàkiri tàbí ìbá wádìí tó sọ̀rọ̀ káàkiri máa ń láàrùn ga sẹ́ni tó bá sọ̀rọ̀ èèyàn bá ń wá èyí láàrùn lọ tòró mọ̀ fi àwọn èèyàn tẹ́bà rélé tẹ́bà rélé ó ti rí rèé àmọ́ tí ò sọnù tó ń wá èyí máa ń láàrùn ga kò fi sọnù ṣùgbọ́n orí tí ó yẹ ogun mọ́mọ́ bí kàkiri wọ́n sọ fún un pé ẹ̀yin náà sọ fáwọn elétò yíyẹn nítorí jọ́ òun àti ìyá mọ́ jẹ́ ẹ̀dẹ́ gan sọ́mà ti mọ̀ yí òun káwá máa sọ tó kù orí ìwọ́n kọ́ ti ṣèwádìí fún ayé ẹ̀mí ìnà wọ́n rẹ̀ ẹ̀ńdà wú ẹ̀mí ìgbà kò sẹ́ni tó mọ̀ gbogbo àwọn oníprófẹ́tì àwọn of every lunar calendar mọ́lù january 1 ó mọ̀ nílùú property lórí media wà láì ojú fọ́dé lójú pé mò rí coronavirus tó tó ọlọ́run tí kẹ́ tẹ̀rọ àpapọ̀ pé àwọn kan bẹ́ o kó tẹ̀lé kó yóò mọ̀ jẹ́ kó mọ̀ fi corona jù àìsàn tó jẹ́ o kó yóò mọ̀ jẹ́ àmọ́ ọlọ́run ti hàn wọ̀ tààdá lórúkọ ìlú ìjùwà lọ ìmàlùkìyàmẹ̀ ìmọ̀ ìgbà sáré kìí àmì wọ́n ti ọ̀rọ̀ náà ti lọ báyìí ọlọ́run báyìí ló sì ní agbára kó sọ òṣìdò ó sọ kalẹ̀ lónìí ẹ̀sílẹ̀ lè sú kọ́mọ́dọ́dọ̀ tí ó kà ìdábẹ́fẹ́ látà tó fẹ́ dánù lókè ní ìwọ́n sọ ọ̀pọ̀ ní káì ayé wọ́n fẹ́ dánù wọ́n kú dánù àwọn ìwọ̀n yìí lẹ́sìn

àwọn ọmọ olùjì náà ń fẹ́ dọ̀rọ̀. àwọn ọmọ olùjì ẹsẹ̀ ń ṣe ìkan bẹjọ́ kan bẹ́ẹ̀ ọ̀nà ọ̀dọ́ àtẹ̀gídé mi pé ẹ̀sìn ìjọ ọ̀run ó ti ní mẹ́rin àti ìtòǹsùnà náà gbà náà kò rí màlá ń jẹ lórí ìwé tí ń tún àbẹ́lá rẹ̀ tẹ́lẹ̀ ọdún bá kàwá wa á nà fún ọmọ òdú fẹ́ràn láàrín á ti tọ́lọ́ lọ́wọ́ àáṣe tọ́tọ̀ lọ́wọ́ ló wà áwọ̀ ah, tọ́lọ́wọ́ rí wa ààyò padà ní òbí láti fi kan mọ́ àwọn aṣíwájú wa ní kí ó ọlọ́run kó bá sẹ́yìn wọn olóòtú sí ilẹ̀ ìwọ̀n báyìí àwọn tí wọ́n kú lé lórí àrùn òṣè sàdúrà fún wa ni wọ́n awo kàtà bá ń pè é rúkùn tó wá bá tó ń lò láàrín ọdún lọ́dọ̀ tí wọ́n síwájú wọn súnmẹ́là ní ìdúpẹ́ sáàtì lọ́lọ́lọ́wọ́ ó yá mú jáde lẹ́yìn mọ́sálásí ẹ̀tìkò ọba ní kò rúgbọ́n mọ̀ tí mọ̀ tí wà ṣàǹkù wọ́n wà àwọn bá rò kan ní ìlàbẹ́ jí wọn ìgbà tó lò yìí fún ó là ń kóra jọ ó dàbí tó lò ń ń tún fún àrùn ọ̀la ìwọ̀dé náà ń sùn tó lọ́lọ́ mi wò èmi ni kójú òun sùn ọlọ́run là ń sọ́wọ́ ọlọ́run yìí bá ti ara rẹ̀ jẹ́ mo tún wá kúrò ní oyè àdàdé tán ní ìfẹnu sétán ó wá lọ bá bàbá lójú agbó mo ní mo ní àmọ̀nà wípé ẹjẹ́ ká wọnú mọ́ṣáláṣí ká kò lábẹ́ ẹ̀rọ fẹ́ǹtì torí àbúrò ìròyìn tó ń bì òkú lọ́dọ̀ bá ti orí bó ẹlọ́mọ sátẹ́wọ̀n sámọ́ ọ̀dọ́ wa ni ta ni bàbá èèyàn fún ọjọ́ bàbá náà sọ nígbà náà súnmọ̀ ló ń sèyàn lákì tó dùn wọn tó wọn sọ pé kọ́lá wọn tó lálé sọlá tó sọlá fún wa ní à ah, wọ́n ti hàn sọ fún ọ̀run iwájú gbòdì ló tó ń sọ̀rọ̀ wọ́n kọ́ pa ẹ̀mí àtàfà àwọn nípa àwà dáadáa gbogbo àwọn olúwo ìdúgbò lábẹ́ tẹ́ǹtì gáúgáú mọ́sálásí ya bàbá náà fọwọ́ kágbára ọdún mọ́sálásí ìlú òun náà ti lọ mọ̀gá yìí ọlọ́run ọ̀rọ̀ yìí òun ní ìfẹ́ mi sì rí ẹ̀rí kan tó fi ẹ̀sìn pé gbogbo olùdókòó ní rọ̀ gbogbo olùdókòó láyé òní rọ̀ o lè mọ̀ wà rọ̀ síbi tẹ́yìn rọ̀ pé rọ̀ sí àwọn ayàtọ̀ mẹ́rin sọ́rọ̀ sí yóò rẹ̀ tó rẹ̀ tó bá wù wọ́n gbé kúrò gbọ́dọ̀ yìí tó rọ̀ sí kúrò kò wá ní rọ̀ sí tẹ́yìn fẹ́ tí ò bá ti wá rọ̀ sí tẹ́yìn fẹ́ yẹ wà lójú yóò ti kí ni ويضربه عمن يشاء يكاد سنة برقه يذهب الأمصار kódà ibi tó bá rọ̀ tó ń gbà ní tí ò bá jìnnà síbi tẹ́ wà afẹ́fẹ́ tuntun gbòòrò yóò mú kan ẹ̀yìn lá lọ́yìn sí wàyá ìlànà mẹ́rin àwòrán yìí tí ń bẹ mú oyún kí ni tó lù tẹ̀mí láyé ọlọ́run ló máa wò tí wọ́n bá ní ẹ ẹ̀yà ìlànà mẹ́rin àwòrán ti bá àwọn dọ́tọ̀ ní kàn wọ́n máa ń rí fọ́nà ọkùnrin tí ń bẹ̀rẹ̀ ìkọ̀yà rẹ̀ ọmọbìnrin lélẹ̀ pínkì lélẹ̀ ìyẹn kọ́lọ̀ ọrí bá rẹ̀ àwọn nǹkan tí ń jábẹ̀ mí lẹ́dà tó ń bẹ̀rẹ̀ nínú ọkùnrin lásìkò yẹn kí ni kí wọ́n jẹ́ tọ́ba délé ayé kódà jẹ́ ńlá tẹ́ tó sọ yẹn náà lọ́pọ̀lọpọ̀ ọgbà náà kèé rí bẹ́ẹ̀ náà ń wọ́n mí ìṣòro tó lọ wá nà láàrin ọjà kẹ́nìkan wá ní à olú ọmọ níbẹ̀ náà pọ̀ èyí o tẹ́lẹ̀ sí yíyọ orílẹ̀ èdè wọ̀yá ìlàmú láàrin àwọn ọmọdé ọmọdé òun wá rìn lọ́rùn ìgbẹ̀lẹ̀ kan wá ní arákùnrin wá ìyàwó rẹ̀ mọ̀ náà olórí ilé ní òun ọba bí òun wọn bá ti wá délé ayé àfá tí èkánná mọ́lé báyìí fún ọrùn wọn ni ayọ́ wọn wà bàjẹ́ lóògbé tọ́pìkì yẹn wọ́n ti fi pè mọ́ ẹ̀ àwọn olùgbọ́n wọn pẹ̀lú tọ́pìkì yẹn ìgbàgbọ́ nípa kọ́dà àti orípa rẹ̀ láwùjọ ìjẹ́ ìwé àwọn akọ́dà ti bàjẹ́ láwùjọ wa àti ká padà sí ti kọ́dà wa fi yìí kùsù àmọ́ nínú rẹ̀ dáadáa ẹgbọ́n mi ń wí ìdílé ẹ̀kọ́ mọ́ wà tí ò rá hàn ẹ̀dá kan àfà ẹ̀n àbà bọ̀rọ̀ tẹ bá wọn lọ tẹ wà bọ̀ ó ti ní àwọn àkọsẹ́lẹ̀ ọ̀rọ̀ kan tí wọ́n gbọ́dọ̀ làwọn olùyàn máa rẹ̀ wàmà tẹ́lẹ̀ lọ́kùn mẹ́rẹ̀ tẹ́lẹ̀ bọ̀bọ̀dà ẹ̀mí kò mọ̀ kí ní tẹ́ tí ó ti làláyé lọ́dọ̀ láàrin ẹ̀mí kò mọ̀ mélòó mélòó lẹ́gbẹ̀ẹ́ graduate ìtẹ́ olùpadà wà á kọ́ láyé tó jẹ́yìn tí náà kó ojú mẹ́rin ní ilẹ̀ tó tẹ̀wé kó kéwú tí wò fún bẹ́ẹ̀ dálé kéwú lẹ́nu kí mọ́ mọ́ sàwọn yẹn láǹfààní owó ló padà fi ń jẹun ẹni pé nídìí òwò rẹ̀ yẹn wà láì ẹ́ẹ̀dì pé kéwú lápá lára rẹ̀ àkọọ́lẹ̀ tó náà wà fún yẹn gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ tọ́jọ́ parí ní sànàwé àwùjọ parí ní yámíà tí wọ́n bá mẹ́rin kan dálé kéwúlẹ̀ fún bá lóòrùn dálẹ̀ yóò jẹun lọ́wọ́ oríkèé sí ìlànà ìjẹ́ àmọ́ nígbà tí ń sòwò yẹn náà ẹ̀ máa ń rí pé àfáà ni arákùnrin lọ́lọ́rọ̀ lọ́rọ̀ jẹ́ wọ́n máa tẹ́lẹ̀ ìlẹ́kùn ayé arúgbìn ìṣẹ̀lú ibo lẹ̀ ni ó padà sí wọ́n tẹ́ sí ọlọ́run àìkà ìmúlé irú ẹ̀ àbójú rẹ̀ pọ̀ dáadáa yóò fẹ́ lálẹ́ o bó ti rẹ̀ ní ìdílé ìyá ìlú wáyá tí ó sì bú mi tí táwọn aṣọ mi wà àwọn Yorùbá máa ń sọ dáadáa aṣọ tí wọ́n nípa àti níbí ni àwọn ọmọ àwọn fámílì ó sì gbélé lára ó sì yá yóò tún gbé yẹn gan yóò tún jẹun àkàìmú àbá wa kan wà bẹ́ẹ̀ Ìbàdàn wọn ti lò tẹ̀lé wọ́n lò ní tó lé ní tí yíẹ̀ níbàdàn tí mo béèrè tí wọ́n ṣe nílé tí mo béèrè tí wọ́n ṣe nílé ìgbà tó yá náà wọ́n mú pé àgbá tí ń sún kà wọn nígbà wọn àgbàgbà mọ̀ lẹ́bí tó ti dá ayé lẹ̀ nígbàmí ẹ bá ti kú àwọn òtò wálé ìdáhùn òtò dábàgbà tí ń sún kàn ní abá fún wálé ń bo mọ̀lẹ́bí bá dùn ọ̀hún tó wá kú sí jálẹ̀ kú tí ò dá mi bí kò léèyàn sí àmọ́ tó wá tẹ̀ kú sáàrin wa ní ìsìn hìn wọ́n àwọn ọmọ ara wa dáadáa wọ́n bèèrè ọ̀rọ̀ rẹ̀ wọ́n tó màtá sì kò tó ẹ̀ka ìmúlẹ̀ orí fọ́ọ̀rùn kankan wọ́n ti dùkẹ́ lára ọmọ ọ̀tọ́ lọ́kọ̀ sí jálẹ̀ ìyẹn ti fẹ́ràn ọ̀tọ́ ló bá sì wálé aláàjì gbogbo tó wáyé ẹjẹ́ ní padà sí bá nàìjíríà tó ti ń jẹun alábàtíyá tẹ́ padà sí wọ́n ń gbé débàdà ẹgbẹ́ ìyẹ̀wò láṣẹ́ wọ́n náà ti wá sọ àsọ́ọ́lẹ̀ lẹ́kùn tó ń gbé ogun bá fún ìyẹn sí tó bá sábà wọ́n kún òfẹ́ ká tàbí yóò bá gbàgbé ìwé bá ti kú láìsọ́ sí ìdálẹ̀ lórí tó ló ṣe wúre adájọ́ òkú sí mọ́ta ìwọ̀lọ́kú sí sọmọ mọ̀dínlẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bá ti yé èèyàn ní wọ́n ń sọ lórí àwọn ọ̀rẹ́ إن الله عزيز خلوه تبرأ الله سبحانه وتعالى وقولين الشيء tó fún wa ní ọ̀rọ̀ ìrìn àti mọ́kútàbà ẹlẹ́kejì mọ̀kútàbà tó kìtàbà ìmọ̀ ọlọ́run bá ti síwájú lórí nǹkan ọlọ́run àwọn ọ̀kan yẹn gbogbo tí ń tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí mọ̀ ọlọ́run síwájú lórí ẹ̀ ọlọ́run tó kọ̀ nǹkan yẹn pé yóò ṣẹlẹ̀ wàkúlẹ̀ ṣe ìlànà ọ̀sẹ̀yìn náà lòdì láàrin òbí gbogbo nǹkan pátáláyé làwọn ọlọ́run sẹ́ńsọ̀ rẹ̀ kalẹ̀ sínú ìwé tó nǹkan mẹ́rin tẹ̀lé láti fi wáyé yóò fi tẹ̀lé rẹ̀ ọ̀nà tí ó gbà wáyé kò sí ọ́ta kò sí tẹ́lẹ̀ nígbò tó ń bẹ̀rẹ̀ láti mú tẹ̀lé mà inú pátákótó náà ti bọ́ sí oníjẹ́ àlọ́wọ́ mọ̀ṣúrù wàhálà àkọ́kọ́ ìgbọ́lọ̀ nǹkan yẹn tí bọ́lọ̀ fúnra rẹ̀ kò fẹ́ẹ̀ mọ́láwù kan náà màláíkà òun ní bẹ́ẹ̀ bèèrè tí báyìí bí ọlọ́run náà níbi ọlọ́run wà nù bèèrè tí pé ọ̀tá ọlọ́run kan náà ọ̀tá ọlọ́run wà nù ọlọ́ta ọlọ́run tí bá gbé kù pé òun ní màá lọ́wọ́ ọlọ́run bá lọ́wọ́ kàánà ó ti kọ́ àwọn kan sínú ìlú ìlú wípé inna awwala ma khalaqa Allahu al-qalam faqala uktub qala قال اكتب المقادير فاكتب القدر ما كان وما هو كائن الى الابد انا محمد صلى الله عليه وسلم ان دائما يعزو لكم قل يا اخوكم صلى الله لي وسلم àkọ́kọ́ ìjọ́nà kọ́kọ́ dáláyé owó ní gègé ọlọ́run tó ń kọ́lámù wípé máa ń kọ́ nǹkan kọ́lámù àmì ọlọ́run lè gbé kí ni tí máa ń kọ́ ọlọ́run wá ní ìwọ̀n kọ́lámù kọ àwọn ọlẹ̀ gbogbo títí ń bẹ àbí tí ó máa ń bẹ láyé ń pàbàdà àkọọ́lẹ̀ níjọ́nà làkọọ́lẹ̀ ti bẹ̀rù tó ti wà náà àkọọ́lẹ̀ náà ní sọ̀rọ̀ bá ti débi lórí àkọọ́lẹ̀ ẹ̀dá òwò ìjà pàtàkì bọ́ wàhálà wo ló fẹ́ ṣe lórí sọ̀rọ̀ ti kọ́lẹ̀ tí wò sí ilé ayé wọn lórí láti ṣe wàhálà lórí ọ̀rọ̀ ìjọ wà jẹ́ kọ́rọ̀ tó wáyé wa dáadáa sí òní àdíkà àdúrà màáyàmà màáyàmà kọ́lọ̀ kó bá yọ ní sí àmúrú àti àtọ̀mọ́ ọ̀pọ̀ قل سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مقول شاء الله إن شاء الله تعالى الوكيل صلى الله كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة قال وكان عرشه على الماء المسلمون ti ń dá wa lẹ́kọ̀ọ́ láti ní ṣínà ìlú ọlọ́run bá ti fọ àkọọ́lẹ̀ gbogbo ẹ̀dá nínú ẹ̀dá ọmọ ẹ̀dá ìyàn wà làjẹ̀mú wà làmàláìka wà gbogbo ẹ̀dá tí ó mọ̀ tẹ̀lú ọlọ́run ti fọ àkọọ́lẹ̀ rẹ̀ sáájú lásánà àti ilẹ̀ ní tí ò ní ní 60,000 years torí pẹ̀lú àkọọ́lẹ̀ ń tọ́nà ọjọ́ náà náà ní àkọọ́lẹ̀ nípa àwọn sánmà àti ilẹ̀ ṣùgbọ́n àwọn ọmọdé sẹ́mà àti ilẹ̀ ní tí ò ní 2000 years ọlọ́run ti pàkọ́ọ́lẹ̀ ọ̀dọ́ káàkiri mọ́gbàgbé wà ìnà yẹ́wò mọ̀nà ẹ̀yìn dàrọ́ dìkà kà á ti sánà ti ní ọjọ́ kan ṣoṣo níwájú olúwa rẹ̀ ó ṣe déédé ẹgbẹ̀rún ọdún kan sẹ́yìn ní tòun káàdì yín ọjọ́ kan níwájú ọlọ́run tọ́lọ́run sánẹ́bí ìsọ̀rọ̀ kan tí náà ń fàtàlì years ọjọ́ years yẹn níwájú ọlọ́run ó sì rí one thousand years ti wá ọjọ́ kan tí ẹ̀yẹ ló wá ń sọ fún wa wípé látẹ̀nu ànẹ́bì fifty thousand years tí wọ́n ṣe tí ó jẹ́ kọ́dà kó tó lásán máa gbẹ̀lẹ̀ sẹ́rù kìyàn tí yẹn máa ń pagídé lórí akíkí ò téńté nígbà ẹ̀rọ wà nù mọ̀lẹ́bí ẹ̀rọ kàfà ní sẹ́kọ́ndì tó lóbi lè kó tó ti dé bẹ́ẹ̀ ti kámbì wálé ń kí ni wàhálà àtẹ̀kọ́ níyàwó ìyàwó mi wọ́n náà ti yàtẹ̀ yàtẹ̀ ẹ̀fún àwọn sọ wípé ó pàyàwó ló ń ṣe láti mú ọdún sí nàìjíríà ikú wàhálà ti tiẹ̀ lẹ́yìn ọdún méjì tó lọ kọ́ tẹ́lẹ̀ sásàgà mú ní ilé mílíọ̀nù kí ni wọ́n fẹ́ mú jáde nínú ọ̀yìn kámọ́ ń sọ ọ̀rọ̀ ìjọ wọ̀nyí mọ́ àwùjọ wá ní o torí dáa ti ń kọlu kádàrá jù àbí kọ́dáwù jù tó níbi ọ̀rọ̀ pé olówó jù mí lọ ó sì yìn mí lọ gbogbo àwọn tó wọ̀nyí tó náà bá ti yẹn ti pẹ́ ni wọ́n ti wàhálà mà ètò náà bá kọ mọ́ wọ ní kí wọ́n dúdú bọ́ọ̀lù ní lórí bó bá ti rìn ọ̀nà tó tọ̀ tóbi fọ́rọ̀ lọ wàhálà ti di ẹ̀nìyẹn

ọmọ twenty five ní bàbá wa bí ipò seventeen ló ń wà ó kàn sáà lórí pé wọn di ìlú farako yìí ló fi ṣe ìgbà pé èèyàn ń ra ah, bàbá wa ti ròdán fún lógún yìí àbá mi wọ wọn lè ní ẹsẹ̀ ti yá ìlú ẹsẹ̀ mọmọ rẹ lógún ó ti bá rìn lọ́dọ̀ àwọn ọkọ wọn. Yorùbá àbí sẹ́lẹ̀rì ẹ̀kọ́ ọ̀dọ́wà ló kalẹ̀ yìí tí ìyá bẹ bá rìn tí ìyá bá rìn àyà rẹ̀ sáré ah, wọ́n sá eré fún ìbéèrè èrò gbogbo ti bẹ̀rẹ̀ eré ẹ̀ tí gbogbo pé sí ara ọ̀ nǹkan ti kọ́ mẹ́ tí ìyá rẹ̀ yẹn bẹ láyé wọ́n jẹ nǹkan yẹn bí ẹ̀yìn ò sí láyé ń jẹ nǹkan yẹn tó gbọ́dọ̀ kọ́ dáwọ̀ ọmọ sóbì kò jágbọ́n yìí dáadáa òun mọ́ sọ fáwọn òbí mi tẹba ní afẹ́mọ́mọ́ yí wá sọ́dọ̀ yí ló tó wá kéwú fáwọn pẹ́bẹ̀ yẹn jìnà wọ́n tó tó bàtí láyé ń bọ́ fọ́mọ yóò dídé yẹn èmi èdè àmọ́ ara mi tẹ ọ́nà sápá àti tiẹ̀ lọ́nà tiẹ̀ lọ nítorí ọ̀nà mi ó jẹ́ yàtọ̀ sí ti wọ́n jẹ́ àkàìmọye ọmọ tó bí mi ò ní ná ní mi ò ní kà fún ní tí ń bẹ̀rù àpọ́lẹ̀ fún mi ló jẹ láyé tó bí padà máa wá kábà náà wípé áà kí n dìmọ̀ ní kébì náà ti ẹ̀gbìyànjú kí n kọ́ àbí kí n ra ní sẹ́fún àbí kí n dówó fún mo ló padà wá sórí ilé bùdá ìdìbò àwọn ọmọ nílùú torí kò kan náà gbogbo orin tẹ́lá kan bá rìn tí kọ́dà ló fi wáyé ọkàn jẹ́ sábàbù نعم وصلى الله عليه الصلاة والسلام هو وكان عرشه على الماء على عرش الله باقين دوري ومي سورة الوجود الله من فاس هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم سوى ستة أيام وكان عرشه على الماء ọlọ́run ní òun dá sábà àti ilẹ̀ láàrín ọjọ́ mẹ́fà àlàáfíì ọlọ́run sí ìgbẹ̀ lórí orí nìkẹ̀sí ìrọ̀yìn ọ̀pọ̀lọ̀ tààrà mà tí ó sọ̀rọ̀ yìí wọ́n ní omi èwo ní ọlọ́run lórí ẹ̀ wọ́n lọ́rọ̀ ká fi ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti pé yìí ló wà jùlọ sínú lérò ní jáde wọn kò fẹ́ mọ̀ bí kò fẹ́ wádìí omi jáde látọ̀lọ́ ń bẹ lórí ẹ̀rọ sí kò kan ń bẹ lókè òmù àdìsí òun náà ti ẹ̀ tó ọlọ́run bá ti kọ ohun nǹkan sáájú láyé òun máa sí èròǹgbà ọlọ́run àti fífẹ́ rẹ̀ lórí nǹkan yẹn ọlọ́run ti mímọ̀ nípa nǹkan yẹn bó ṣe pọ̀ wá lẹ́yìn ló padà wá kọ́ ọ́lẹ̀ bọ́lọ̀ ti tẹ́lẹ̀ yóò tẹ́lẹ̀ ẹ̀rọ mọ́lẹ̀ sí wà máa tẹ̀ṣẹ̀ àbúrò ní ilẹ̀ ayẹ̀ṣẹ̀ ọmọ àbúrò gbogbo nàìjíríà fífẹ́ ọmọ ẹ̀dẹ́yìn ní olóò ti bẹ̀rún àpọ́lẹ̀ tí ó sọ̀rọ̀ tó kò lè gbọ́kèrè ọlọ́dẹ̀ tí tó bí ìyẹn kí é tí kò lè gbọ́kèrè ọlọ́dẹ̀ kò sínú àpọ́lẹ̀ tó tó bá ilé gbọ́kèrè ọlọ́dẹ̀ ló sọ̀rọ̀ mọ́nà àpọ́lẹ̀ ọlọ́dẹ̀ ló sọ̀rọ̀ òun lágbà náà ni wọ́n lọ bá ti tẹ́lẹ̀ ọmọ lẹ́yìn lójú máa rìn lọ́dà máa wà rìn àtẹ̀wá sọ́sọ́sọ́sọ́sọ́ jẹ̀wá gbọ́ amájìdìwá amáyàwá adáàkí láti báyìí kí ni wàhálà ti bọ́lọ̀ ti sọ̀rọ̀ ti ẹ̀nìyàn wọ́n lẹ́dẹ̀ ọ̀dàrọ̀ fahada ó ti pẹ̀lú gbogbo wá gbogbo náà fún ó tẹ́ dé ní kí kọ́dá wọ́n lọ́wọ́ kò lè lórí ó ti tẹ́ wọn náà rẹ̀ ní nǹkan tó dá ní òun ó tẹ́lẹ̀ ó ètò ń jẹ́ káàtó ní o ìyẹn dà máa ra ìwé fún ìgbọ̀ọ̀gbọ̀ àlámà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ títí ẹ̀ tó bá ti gbòòrò pé nǹkan báyìí kó máa wáyé túbọ̀ sọ wípé fún máa jẹ́bẹ̀ òkú máa jẹ́bẹ̀ òkú sọ́lọ́ òye kó kò ní ìdí processing wọ́n ló bẹ̀rẹ̀ sí ní nǹkan ní báyìí ní báyìí ní báyìí ó lè kú báyìí sọ́lọ́ ló bá ti gbèrò rẹ̀ òkú máa jẹ́bẹ̀ so títí ọlọ́run yóò kò lórí kálùkù ọmọ lóòrùn náà ayé ìtàlẹ̀ kó dẹ́ni ìṣìnà olúmú ìkù bàbá rẹ̀ kúrẹ̀ ìfún sọ lóòtún sọ wípé ìnẹ́bì ní mi ní ahẹ̀rẹ̀ wà iná wà á dàkà láàpù wà á ní tàrà ṣàmù ṣáàkì gẹ́gẹ́ bí abiyama nígbà tí àkọlọ́run kò lè lórí tíbìtì náà yìí dé

ìjájọ́ ọmọ sí ó yà ẹ̀rọ òjò kọ́rọ̀ yìí tó yà dáadáa ó yà dáadáa ojú tí wọ́n mú wá kò mójú dùn wá ẹwà sáré káàkiri ẹlọ́bí ẹlọ́bí ẹlọ́bí nígbà wọn débi tọ̀ wọ́n ní àwọn ti dá wọ́n ti dá kádàrà rẹ̀ rú ni àwọn tòtò ẹgbẹ́bọn ti bí ẹgbẹ́bọn ti bí káwọn tọ́lọ ó fún ilé àkẹ́kẹ́ ìtọ́jú ọjọ́ kìíní tọ́nà tàdúrà káwọn tọ́lọ kìíní tàn ìgbóni tọ́nà ti parí àwọn èwo ni wàhálà tó kù làdúrà wọ̀ọ́lọ́ ọmọ rẹ̀ yìí tọ́ wọ̀ọ́lọ́ gbogbo gbìyànjú dáhà fà sínú ìlú kẹ́kọ̀ọ́ àwọn sínú ìlú bá ní gbogbo agbára ní àwọn tó ti wá rìn tọ́ onídìbà ń sáré tí tí wọn ò lé ní káàkiri torí wípé ìtọ́lọ̀ ń pẹ́ ní ìṣẹ̀lẹ̀ lórí yẹn tó bá sì wọ́n ọlọ́run yìí ò ní ìkànnì bá nígbà tó yóò wá sí láyé wá mọ̀ ah, tí mo kú káàkiri tẹ́lẹ̀ mo yàwó yàwó káàkiri tẹ́lẹ̀ ọmọ tí mo ń sòrò jábọ́ ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀rọ ìgbọ́n mọ̀ ń lọ lé kéwù ó tún wọn hábùrá nìyí mo sí ọlọ́run ní ìtẹ́wọ́ lórí mọ́ṣọ́lá àdìsọ́láàtò sàlá ó ní gbogbo ọkà ọmọ ẹ̀dá èèyàn láyé ní ibẹ̀ láàrin ọmọkà méjì ọlọ́run nínú àwọn ọmọkà tọ́lọ́run wá ní kàfọ́lìn wáhùn ó dàí jẹ́ bí ọkà kan tó sún ní ìtọ̀rífù àìsù yẹ̀ṣẹ́ ọlọ́run máa ń yí ìbára ó ti fẹ́ ni àdìsọ́láàtò sọ̀rọ̀ ó sì ń gbé wa ọmọkà ló wùjọ sí wọ́n torí tiẹ̀ náà àbílẹ̀ yóò dìra fún bẹ́ẹ̀ bá fẹ́ kú yẹn tó fẹ́ dùn ìjọsẹ̀gbọ́n ìsìlámù farama tó wá gbogbo ojú rẹ̀ ṣe gbogbogbò bí ti màálù ẹgbójú ojú tẹ́ nígbé ti bẹ́ẹ̀ náà lè kórè wọ́n mọ́ta ẹsẹ̀ rẹ̀ ní ìdílà fún pẹ̀lú wọ́n rẹ̀ níta jẹnu ẹni tí ó

ọmọ ọba fi nílẹ̀ láti inú hadith ìbára Muhammad sallallahu alaihi wasallam torí bẹ́ẹ̀ tó rí ọlọ́run ọ̀pẹ́ fẹ́yìn rí ọlọ́run náà lànàbí tó tó bá sọ fún wa náà ládàgbọ̀ nínú àwọn mọ́ta ọlọ́run méjì kan bẹ nílẹ̀ tó pé gbogbo ọkà wọn anábì Adam láyé lábẹ́rẹ̀ ló wà ló sì máa ń yí padà wọ́n bá dé òun ìsọ̀rí fún kama ìwà náà àgbà náà Muhammad sallallahu alaihi wasallam sáré ní sọ wípé ya musabita ya mọ̀kọ́lì balùkùlù sábẹ̀ mọ̀kọ́lì alàdínì ìwọ ọlọ́run bá ìwọ ni ó máa ń yí ọkàn padà mẹ́ta ìfẹ́ ọkàn ti mẹ́rin lẹ̀ gbẹ́ngbẹ́ng lórí ẹ̀sìn rẹ̀ wọ́n ti sàwọn jẹ sàwọn mẹ́ta ìfẹ́ ìjẹ sàwọn olóko ìrun kan òkúkú ìrun báwọn èèyàn lẹ́yìn ìrun tó sàkà wọ́n ti fẹ́ kí gbúrò ẹ̀sìn máa pè sá rọ̀ṣí tó yà náà ìwọ́lókò láti láàrín ẹlọ kí ní ọba tó là náà bàbá kí ti wá náà ó mọ̀ kéwù ìṣẹ́wọ̀lókò wà ní ẹ̀mí máa fọ́ kéwù mi oníwò òbí lásìkò yìí tẹ̀kì ìwọ̀ náà wà ní lè ń bùkátà sí àdúrà ní gbogbo ìgbà nítorí wọn ní sọ́nà ọmọ ìsàdúrà yẹn ní gbogbo ìgbà tó wọ́n lọ́rùn ọkàn gbogbo ẹ̀ lẹ́yìn lọ́wọ́ rẹ ló wà àwọn olùsìkà lọ́wọ́ ti wọ́n mọ́jẹ́ kọ́rọ̀ ló padà ká ìjà ìgbọ́kọ̀ kẹyẹ náà tọ́nà ẹ̀ má ti tẹ́rẹ́ báyìí kúrò níbi ìdáyà yóò wọ́n lọ ń dájú ń kú máa tí ń sọ kàtìkàtìkà yìí tí ń gbé báyìí bọ́ọ̀lù wọn tó lóun kéwù wọ́nàwọ́nà alágànà ní ó ní ọmọ lọ́rin lọ́wọ́ ó ní alóòrè nílé lọ́wọ́ ó ní ọjọ́ mọ́ríkàlì ní wọ́nàwọ́nà ti pọ̀ mọ́ríkàlì tó tí ní ìyẹwà ní káàkiri pé ó ọlọ́rọ̀ wọlé kí ó ti ẹwọ́ ìgbàtọ́kàn rẹ̀ kò níbi ìdáyà gbogbo sínú ọ̀tọ̀ lálùpẹ̀ ó tó wá ń ṣe kí ni ó fi àwọn ọmọ sílẹ̀ tẹ̀kùlípọ̀ náà ọba ẹ̀yìn tó wọ́n kọ́mpí ọdún sùnù ní kọ́mpí ọdún sùnà kò túnmọ̀ sí kó lò tẹ̀lé ó sùnà kó ti lò tẹ̀lé ó sùnà kò túnmọ̀ sí kó ó ṣe ọlá alẹ́ sọ́rọ̀ àtọ̀sẹ̀lá tí ń kọ́ wọn nígbà tí ń pèrún tó ní wà nínú mọ̀ sọ̀rọ̀ pé hayya ala sọ́lá hayya ala fàdá wípé tí kírù pé la hawla wala quwwata illa billah wọ́n ní kíma kan wà bẹ̀rẹ̀ wọ́n ní kíma yẹn ni wípé kí wọ́n pè ọkọ̀ wá sí kọlọ́n kò ọlọ́run wa mú sẹ́yìn ìṣe ẹ̀dàpọ̀ wọn sọ̀rọ̀ náà wọ́n tó ní ẹja tẹ̀lé òun tí wọ́n tó wọ́n bá tó ẹja lọ sí òun kí agbára ti ṣe ọlọ́run sọ̀rọ̀ fún ọ̀rẹ́ yìí. ó ní èyí ń mọ rírì ìbáadà tọ́lọ̀ bá ti rọ̀yàn lọ́rùn àtìgbà tó bá bọ́ mọ́yàn lọ́wọ́ lẹ́yìn ìbáadà ti hàláwà ìbáadà àgbògidinu àgbògidinu kí rọmọdọ́nù tó dé yọmù ọ̀mí yọmù ìrìnlẹ́yìn àyàmù ìbí gbogbo ẹ̀ ló ń gbà ọgbẹ́ ìlú mọ́ ago mẹ́ta àbọ̀rún ìsago mẹ́rin tó ti dé sàájú wọ́n ló wà jókòó máa lọ bẹ́ẹ̀ láti bí ọdún márùn-ún sẹ́yìn sàájú ni ò dá eh, wàláì kìí tẹ́tù rọrùn kódà tó bá tún já tó bá ti ìjọ àbáyé tó tún wá kápadà ń dùn kó o tíde mọ̀ gbádùn ọmọ òṣèlú náà ìjọ tí ìbádà ìbábẹ̀rẹ̀ sí ńlá ayẹ tó mọ̀ sí ọdún torí pé ó mọ̀ ní lẹ́mí ẹni wípé oore tó tó oore ó ti bọ́nù lọ́wọ́ mi na wá sí láńsọ inú ìbádà òun ààbọ̀ tó jọ́ ọ̀ràn yẹn o torí pé bàbá kò bá ti ẹ̀dá láyé ibi náà sàlẹ̀ lọ́kọ́ bẹ̀rẹ̀ olóko òun tó pàrọ̀ ìtẹ́lẹ̀ òun tó nà wá sí ìtẹ́lẹ̀ bí nà wá sí nìyẹn ètò ìmọ̀ wọlé assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah tó bá gbọ́ jùlọ ẹsẹ̀ bàdíyà yìí ẹmà bẹ́sìn ìtẹ́gbọ́ ẹgbẹ́sìn gbogbo tẹ́ yóò bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nìyẹn ìtò padà tẹ́lẹ̀ sí báyìí wítìrí yóò mọ̀ lálàfẹ́ wítìrí rọ́gàtà lè fàájìr ní ìjímá ohun wọlé mọ̀ tí ò báyìí ti ya múra tíra rẹ̀ ó padà máa kó síbí báyìí yóò mọ̀ lálàfẹ́ lójú oorun tí ẹ bá nínú lórí bẹ́ẹ̀ yóò kọ́ta sáájú àga bọ́bọ̀ bá ní kí ẹ̀yìn ti kọ́mà ó ní sàbá lórí súnà ìwọ̀n lọ máa ń bẹ lọ́ngán ìbáàdì rahmatullahi ta'ala àgbàfà lójú ayé wọn lẹ́yìn ayé wọn àgbàfà ni wọn wọ́n bí wọ́n lẹ́rẹ̀ wípé kí ni àwọn tí ń fà fẹ́ntà àmọ̀ ló súnà tẹ́lẹ̀ tí òbí ṣe súnà mọ́ fẹ́ntà àmọ̀ wípé mú sí èrò ẹni tí ń tẹ̀lá ṣe ọlọ́run ní kó padà wá rí mọ̀kọ́wálì ẹni ìyapa òfin ọlọ́run wọ́n ní nǹkan méjì nǹkan nǹkan méjì ló lè ṣẹlẹ̀ àkọ́kọ́ bóyá kèrè bẹ̀rẹ̀ lọ́run lórí ikú ti fọ́nà ọlọ́ọ̀dì sinẹ́tà ọlọ́run yíyan sọ́dápọ̀ ọlọ́run kó sọ̀rọ̀ dáadáa kó sọ̀rọ̀ gbogbo ọ̀lẹ́nu ọlọ́run kò ní àkókò rẹ̀ ní ṣùgbọ́n wá bẹ̀lọ̀ nítorí tàbùkọ́tẹ́ yà bá mọ̀ lórí ló mọ̀ bẹ̀lọ̀ tó wọ́n mọ́jọ gbọ́rọ̀ mi lọ́wọ́ kí tó lékún sí wọ́n ní dídà kò kó lè bẹ̀lọ̀ àbí mo ṣe wípé ń bẹ̀lọ̀ àmọ́ kò mọ́ ní ṣúgbàtọ̀ dàfíà kì í báwọn ẹni rẹ̀ kò yorùbá náà ń lẹ̀ ẹ̀sọ́ àtò àbá ní kò sẹ́ni tó mi ò lè rí létí wọn sí ha nǹkan ṣe ọ̀ ẹnìkan tó kà lọ sọ̀rọ̀ ní ó ń wà wá kan lẹ́gbẹ̀ẹ́ ìdájọ́ tó wájú lẹ́kítọ́rà fún mi lọ́rí oníṣẹ́rẹ́ mi kò mọ̀ tí mo ṣe inú ẹ̀sìn ìṣẹ́ntì ìlú bá ṣe fúnra wọlé bá ṣe àwùjọ ìlú wá wò báyìí lẹ́tọ́ra wa yẹn náà bóun náà ti pé kò sí nìkan lẹ̀ tó ń pàpàpàpà wọn lọ bẹ̀rẹ̀ o wọ́n ní kí ní mùsùlùmí ni wọ́n sọ náà lánàá tó wọ́n lè bá sí àti mùsùlùmí ọdún ní kí ṣẹlẹ̀ sẹ́ni yẹn virus ẹ̀ yìí corona lọ ìṣẹ́bù òde bá ti ó mẹ́ ó bu ayé ti gbé yẹn lọ ó bu ayé ti gbé yẹn lọ yẹn yẹn títí òtọ́ ìlú wípé fọ́lẹ́bẹ̀ ìlú òtọ́ lọ́rùn ẹni ẹni jẹ́ lọ́rọ̀ jẹ́ náà àlèwàlẹ́wò àti bàbá òtún túmọ̀ rẹ̀ ní ẹ tí ẹ bá kú lára èèyàn nígbàgbọ́ ọlọ́mọdé ló súnà wá fi tó súnà súnà ìpele lẹ́kẹrin alkhọ́lù dídá nǹkan yẹn gbogbo ọlọ́rọ̀ ti nímọ̀ ń pa rẹ̀ lẹ́yìn náà kọ́ lẹ́yìn náà fífẹ́ ìdàtí ló bá rẹ̀ ṣe lórí nǹkan yẹn ìgbà tí nǹkan yẹn ó máa ń ṣẹlẹ̀ òun ni alkhọ́lù dídá nǹkan yẹn tí wọ́n ṣẹlẹ̀ ní ọ̀gbọ̀n ọ̀gbọ̀n mọ́kòrò ìgbèrú rẹ̀ ẹnu tó ní ma pa rẹ̀ lẹ́yìn náà tó kọ́ lẹ́yìn náà tó gbàlérò wọn náà ló ti six billion àbí táìmà tó ṣẹlẹ̀ tó kò lè yẹ láti kó ṣẹlẹ̀ yẹn kò lè yẹ ẹnu tó bá ti fọ́nà fọ́lẹ̀ wípé àárọ̀ ayé rẹ̀ ọ̀sán ayé rẹ̀ ó fi dààmú ó dojú alẹ́ kókó bá dùn tí wọ́n wá ń sọ ìrírí ayé rẹ̀ fáwọn èèyàn àmì ọ̀wá wòlé wọ́n á tẹ̀lé ti pé lẹ́yìn nínú ẹ̀rọ fún àwọn ìlú mo ti dààmú tó láyé èmi náà ti tẹ ọwọ́ rí àmọ́ kò kó lọ sọ́wọ́ nù ìgbìyànjú lórí àwọn ọmọ rẹ̀ náà ti wá jẹ tí ń bóyàn lẹ́nu ẹlẹ́mọ̀ wà á lù ọdún méjì lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ irú àwọn tí mi yìí ní ń japa tí kí ọmọ wa lẹ́ mọ́ ìyáyé ọ̀hún náà máa lẹ́ mọ́ pé bàbá kan ní òjò láwùjọ ló ti ń ṣe é fún Eh, àwọn ẹlẹ́gbọ̀n rédíò wọ́n ní ẹni tó ń tẹ́tẹ́ ẹbí erin tó ń tẹ̀jẹ́ ẹbí ó ní ẹ̀kàn gbọ́rọ̀ mọ́ yé ni ìjẹ́ ìlítẹ̀ ni ó mọ̀ jẹ ibi ibẹ̀ náà kọ́lẹ̀ mẹ́rin yẹn tó bí yẹn kan ló fà ó tẹ̀ ẹ̀lí kan jẹ ọmọ bá nípò nínú ẹ̀kan jẹ ní ojú ti ń kọ́ èyí tó tún ń tẹ̀jẹ́ ìlú ọmọ dúpẹ́ gbọ́rọ̀ lórí yìí gbogbo ẹni tẹ́kọ́ ní ilé jẹ gbogbo ẹni tún tẹ́kọ́ ní tẹ́kọ́ wọ́n ní oúnjẹ lórí àkọọ́lẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ ìjọba ayé ṣùgbọ́n lè dàbí ipá lórí ìjọba mẹ́rin tàbí kó padà rí láti kó ní ọlọ́run wa àwọn nǹkan mẹ́rẹ̀ ní agbọ̀dọ̀ borí mọ̀ ní jẹ́ kọ́dá ọ̀rọ̀ àsìkò bàbá máa lọ títí gẹ́gẹ́ bí àsìkò ní orí tó kọ̀ wọn mẹ́lẹ́bẹ̀ẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ní bá dúró àwọn ìfọwọ́sọ wọ̀ kàrá ó tó wá jẹ́ wọn sí wa nínú àwọn àyà tí wọn wọ̀ hàn bó ti wá fi ìbùn kẹyẹ síra wọn yóò tó wọn wá tẹlẹ kẹyẹra wọn àsìkò tó máa tẹlẹ sí ètò máa tẹlẹ lójoojúmọ́ sí ètò máa tẹlẹ lójú ọdún ìgbéjà pé ìtẹ̀lẹ̀ rẹ̀ nígbà tí ìyẹn ti ń bẹnu òkùnrin ẹ̀yìn fún ìtẹ̀lẹ̀ bóyá lẹ̀ ẹ̀ka láyé rí ni fún yẹn ìlà àpapọ̀ ní ìtàbọ̀ yíò nínú àwọn ẹ̀rí tó wáyé fún ìtẹ̀gbùgbù ọlọ́run lórí nǹkan òun náà tún lọ́jọ́ ọ̀nà márùn-ún láwọn àtọ̀tọ́rọ̀ tó pọ̀ ẹ̀yìn láti rí tún tẹ̀lẹ̀ àkọ́kọ́ àtàkìdírò àwọn sùpánà wà tẹ́lá bí n sọ wípé ó lẹ́yìn sí ìbàdá ilẹ̀ mẹ́rin kẹtàbà wọn àbúdá ní àwọn àdéhùn kọ̀ọ̀kan bá ń tẹ̀lẹ̀ sí wà lẹ́yìn táwọn kèfè ní yọ tí wọ́n ń bú ọ táwọn pẹ̀lẹ̀ rẹ tí wọ́n ń ṣe jẹ́ wọ́n hàn sí wọn wípé nǹkẹ́kọ̀ọ́ ò lè tẹ̀lẹ̀ sí wa láti kọ̀ fún wọn so kíkọ́ yẹn kíkọ́ tẹ̀kìlú ẹlẹ́ẹ̀kejì tẹ̀kìlú ìyọ́rìn lùfà ìpè gbogbo yọ́ tí ọmọ ìlẹ́yìn ń gbé àdéhùn wájú ọlọ́mọ ìfàdùn ọ̀hán ní oṣù wọn fẹ̀lẹ̀ àárọ̀ ọlọ́run ní wà ìlú àmọ̀ràn rọ́bù tàbí ìgbàlẹ̀ ìgbà tó kọ́ ọmọ ẹ̀yìn wọn yẹ gbogbo ọmọ ọlọ́mọ ọdún àwọn ọgbọ́n àlẹ́bí adam náà ni wọ́n jáde ọlọ́run wọn bá wọn gbé àdéhùn títì tí wọ́n ń jẹ́rìí lórí ara wọn aláàtúwọ̀ ọ̀gbìn sẹ́mi kọ́lọ́ ọlọ́run ọba yín kọ́ọ̀lù bàdà wọn níbẹ̀ ìwọ̀rọ̀ ọlọ́run wọn شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين àwa náà jẹ́rìí tó wọ́n láàmà jẹ́ o ọlọ́run ní tí mo fi ra yín jẹ́rìí lórí ara yín kó mú lòdù àlùkò yá màtẹ́ bá padà dé kẹ́hùn máa mú tó wọ ọlọ́run ọ̀rọ̀ àdéhùn ká bọ́ pé bá sùn lọ láyé àmọ́ àtẹ̀sí ìgbà gbé àdéhùn àmàbá láwọn wọn jẹ́lẹ̀ orí òwò wà fún ẹ̀bùn tó yà tàbùbà yìí àwa ti dọmọ ọmọ lẹ́yìn wọn ìlànà ẹbọ tí wọ́n bí ilẹ̀ kalẹ̀ fún àwọn náà ń tẹ̀lé èké tẹ̀lé wa ẹnìfẹ́ ń rẹ̀ sí ìsìn wa ìní ọlọ́run ti bá yín gbé àdéhùn lẹ́yìn tó bá bàbá yín bá jẹ́ ẹlẹ́bọ wọ́n jẹ́ pé pèlé ẹ̀dá sọ́lọ́run tí wọ́n dọ́nà ọba mẹ́ ẹ̀yìn ògbọ́dọ̀ yá mú tí wọ́n yà ọ̀rọ̀ tó bá yín gbé àdéhùn lẹ́yìn pẹ̀lẹ̀ jẹ́ tẹ̀kìdìrò ẹlẹ́gbẹ̀ẹ́ ká tó wálé ayé àti bí àdé òyẹ pẹ̀lú ọlọ́run wa subhanahu wa ta'ala pé á jẹ mùsùlùmí ni á jẹ mùmí ni á dùn ní súnà ni ilé náà ti ṣe déédé àdíkà náà Muhammad sallallahu alaihi wa sallam gbogbo tí wọ́n ń bí lọ́mọ láyé lórí ìṣètọ́lọ̀ lábí wọlé lórí lórí ìṣètọ́lọ̀ ìgbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu ìka ìsìn ọlọ́run fún ìfojú tó tún lànà Muhammad àbí sọ́lá ìsìn oníkẹ́ sọ́rọ̀ ìjọ túnmọ̀ sí náà nìyẹn akara máa ti gbòkè ọlọ́run agbárò tó tún lànà fa àbáwáhù hàwìdánì ìmúdó bá ti gbọ́dọ̀ àwọn bàbá ìyá tí wọ́n ṣe mùsùlùmí tó jẹ́ láti ìyàwó tí ló bá yà ọmọ ní ó yà àwọn ni ó wà kéjì rẹ̀ fún mùsùlùmí tó wà ìyàwó àwìnà tẹ̀wọ́ọ̀lù táwọn òbí ẹ̀ méjì bá jẹ́ christian àwọn ní ó padà sọ́dù christian àwìnà jìdáàlì táwọn méjì bá jẹ́ lẹ́sìn iná àwọn ọmọ akọ ní ẹ̀sìn iná tó lù àmọ́ plainly bọ́ọ̀lù ti dá wa rọ́mọ̀ ẹ̀dẹ́yìn pátáláyé kájẹ́ mùsùlùmí ẹ wá wò lẹ́kẹ́ lára àwọn méjèèjì nínú ẹ̀sìn wọn máa ń mọ́ jù láyé wọn méjèèjì wà ìbáṣẹ̀ ìlú inú wọn mọ́ síra wọn gá bó ti wù kẹ́ ẹlẹ́ lájà láàrin wọn tí wọ́n ń jà yóò ti kọ́ máa jà tó wọ́n tó mẹ́wàá tí wọ́n ń tẹ̀lé fẹ̀ pé pẹ̀bọ́ra wọn lójú tí wọ́n para wọn tó ń sọ ẹkún tàbí àwọn àtàjọ́bì a máa fara ìwọ ti burú jù ìwọ ní kanú èsì ní ọlá jẹjẹrẹ gbogbo ẹ̀ta ẹ̀ka yìí lára yẹn tẹ́bá ti lẹ́yìn ìṣẹ́jú márùn-ún báyìí wọ́n tó padà sọ́dọ̀ rẹ̀ fún ìjọba rẹ̀ nù ìwọ tó ń pè kan lẹ́sù jẹkẹrẹ nínú wọn yẹn yóò tún wọn ń pè ìwà àti kúnlé ìbẹ̀rí ìbàpọ̀ mọ́rùn tó bá lórí kí ọmọ lẹ́kùn lórí dájú kí ló dé òkú lẹ́gbà ìrẹ́sọ̀ yìí ara wọn ní fẹ́ wọ́n ẹ̀yìn lẹ́sẹ̀ gbé tíláìdì aláburú máa wọn ọ̀rẹ́ ìyẹn ti lẹ́rìn kó tó kú lẹ́yìn rẹ̀ torí pé ìpìlẹ̀ ní wípé ọmọ èdè èké pípọ̀ yẹn wọ́n mọ̀ nífẹ̀ẹ́ ara wọn O ni má ara ọmọ rẹ má bà jẹ́ ìgbà ní gbèsè ní wọ́n bọ̀ wálé tó wá ní ṣọ́rọ̀ àlájà tí ń bá ti dé ní mo sùn àbúkú mo jáde lé nítorí ọlọ́run tí ìbàjẹ́ lára ọmọ màtàlá wọlé màmá rẹ ń kọ́ wà nù lé o ní sọ fún lé kò kú mọ́ ní orúkú ló ọlọ́run fi lọ́kọ́ wọn àwọn délé ayé tọ́lá wọn tẹ́ ní ọgbẹ́ ẹgbẹ̀rọ yòkúrọ afẹ́kẹ́ yòkúrọ ìfà nàìjíríà tàwà ìdíjọba yòkúrọ kò lè sọ sí ẹnìkan tó sọrún ilẹ̀ ẹ̀rù lápá èyí ò lè lóòdòdó kó ilé ayé gbé nàìjíríà yìí ẹ padà sí sáwùjí ni èyí tó nàìjíríà lẹ́yìn tó kò sí tẹ́jìmọ̀ tó tọ́lẹ̀ ilé ayé gbé

ó dáwà yìí ọlọ́run dá wọn títí tó rẹ̀ wà lára wọn bẹ́ẹ̀ ẹlẹ́kẹta àtẹ̀kùdírò lẹ́rọ múrí èbùbú tójú ọdún èbùbú tí ìtẹ̀mí láyéláyé tá lò ìyẹn nígbàtà bá ti ń bẹ níkùn ya wa àdígbàtílẹ̀ ìbùn mẹ̀sìlú ó sọ̀rọ̀ lórí ẹ̀ wípé ogójì ọdún àkọ́kọ́ a máa ń bẹ ní àpọ̀ lásán ogójì ọjọ́ kejì a máa bẹ ní ẹ̀jẹ̀ kíkí ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta a máa bẹ ní bá ṣe ẹran 120 days nìyẹn which is four months commission bẹ̀rẹ̀ ọlọ́run wà arámọ́lá kò wó rẹ̀ màlẹ́kà tí ń ká fẹ́rẹ̀ mi sẹ́yìnlá ọlọ́run ràn sábòrò wọn àyóhùn tó mú wọn sẹ́yìn bá ti dára rẹ̀ tán ẹlẹ́ nǹkan mẹ́rin mọ́lá nǹkan àkọ́kọ́ the cat be risk àríkì tó fi lè tẹ̀mí láyé ẹ̀lẹ́mọ́lá wọ́n mọ̀ ń bú ní àbíọ̀mọ̀ ọ̀tọ́rọ̀ jẹ́ ẹ̀lẹ́mọ́lá nígbà yóò tó ògùn owó wọn ló fi dáhùn fún gbogbo àwọn ìgbàgbọ́ ìdọ̀tí ojúbọ kankan ìbẹ̀rù àkọọ́lẹ̀ ìfẹ́ náà tó ní oúnjẹ ìrìn owó ìdá olóòyàn kò lòyàn ó lóra rẹ̀ ó yóò jẹ yóò lówó yẹn lọ́wọ́ torí pé ti bẹ̀rù àkọọ́lẹ̀ tó fi lòtẹ̀mí ayé àtàkùnrin àdẹ̀rẹ́ òmùrí tí ò bá sínú àkọọ́lẹ̀ kẹ́bí gbogbo ilé ayé tó gùn ó fún òní pẹ́sẹ́ náà láti lọ́dọ̀ wa àwọn náà bẹ̀rẹ̀ jẹ́ sí tẹ́sì mọ́ olówó tí tí olówó mọ̀ pé à ń give instruction àbáyíwá ní àbáyíwá mú sí ìjọ kan tó yíó pẹ́gbẹ́ tó délé wá gbé aláàjì yẹn lọ bí iṣẹ́ aláàjì yẹn wá ní àà ah, ah, bàbá alágbájá agbó méjìlẹ̀ ti ti lọ sí sọ́ọ̀mù èyí mi wọ́n ń bọ̀ aago mẹ́sàn ẹwà náà bá dáa náà yóò ti pọ̀ jù ó yẹ ìgbà ọkọ̀ rẹ̀ yóò ti dá lẹ́yìn ọdún méjì síbí ẹgbẹ̀lẹ́ bọ́ gbogbo tẹ́ ìṣe ìyẹn náà bàbà dọ́dọ̀ mà pèlè bá wàdà lucky and uncle of mine lọ́dọjọ́ rẹ̀ ìlú wá ń sọ̀rọ̀ yẹn lójú ọkùn mi yẹn ni mọ̀kọ́ rẹ̀ ni wọ́n láti jẹkẹrẹ náà wá nígbà tó bẹ́ lọ ṣe sẹ́yìn ẹ̀rọ ìyà ọ̀dọ̀ àwọn ìlú táwọn wà tí ọ̀rẹ́ mi ní ìfẹ́ tàn ìyà yìí pọ̀ ẹ̀sìn pọ̀ èmi náà lòó lọ́wọ́ láyé mo ti wá ogbó rẹ̀ wá sí ìwò wọ́n lórí tó àárínrin rẹ̀ láwọn ti sọ sọ́sọ́sọ́sọ́sọ́ ní ara o mo ò ní mọ́ bàbá ìrọ̀ láyé láyé wọ́n ti gbìyànjú nìyẹn lọ́mà lókò jáde òkò jáde òkun owó bàtí wọ́n darí dé wọn fún wálé tọ́mà ní orin èèyàn fún kí ìtumọ̀ rẹ̀ inú rẹ̀ fún wálé tó jáwé ìrìn àwọn abẹ́jẹ́ sùn láti lórí àwọn mọ̀ásìtì lè kí o ti wá ẹ̀gbọ́n náà jẹ́ sí wọn àwọn ń kọ́ wa ń kí ó lọ́wọ́ làwọn fámìlì wá pè wọ́n pé àbúrò rẹ̀ ti jájá o gbogbo mọ̀lẹ́bí wá ń dáwó ó dẹ́ wọ́n dá fún mẹ́rẹ̀ tó ṣòwò ọ̀tútù ilé aláwo ilé wọn bá ń dáwó bàtàrà wá ń yá wọ́n wá ní àtàímẹ̀ntì tẹ́sí wọn gbé káàkiri ní ìtàbá ní wọn tàbí mú owó tó bá fún ọdún sí mú wọ́n ti bẹ̀rẹ̀ ìrìnàjò ìyẹn wọ́n bẹ lórí ẹ̀dùn jẹ́sẹ̀ sù yẹn 1982 ikú òsì wá ẹ̀fíkì ìgbórí ẹ̀dùn jẹ́ bàtàwọn ni wọ́n sọ ìwọ́n ní gbogbo àwọn ọ̀rọ̀ yìí ní ìgbà gbọ́ wọn tó gún owó ya wèrè actually ìfánilì màá ti fi lè ṣe wa ni wọ́n àwọn pàtàkì wọn kọ́ wọn lè ìjọba wá pè wọ́n ìrùkàn òru pé wọ́n yá oríkàn fọ́ wọn ẹ̀rà ìwọ̀n tó tó ogun ó ogun ó yẹn gbọ́ àmọ́ ìjọ bàbá yẹn wá wá bàbá kan wá fẹ́ ra ọ́ìl wọ́n wá ń dá wọ́n dá lóun ọ̀tọ̀ ọ́ìl fún mọ́ṣíìnì bàbá yẹn wá ń tọrọ lórúkọ àwọn èèyàn ó tọrọ lọ́wọ́ mọ́níjà ìdí náà bá sọ̀rọ̀ tí wọ́n fún ó tún wá ń tọrọ lọ́wọ́ bàbá tó dé mẹ́ṣìn wọn tó wá ara ọ̀yẹ̀ bàbá yẹn wá ní ó ti fún ẹ ní ọ̀rọ̀ náà láàárọ̀ yìí tí ẹ̀ lọ mọ́ yẹn ná kódà wá táà ń ṣiṣẹ́ gan-an tí à ń ṣiṣẹ́ ní táà tí ìrìlẹ̀ àárọ̀ ìwọ́ tó tọrọ gan ó ti rí tí ẹ̀ lọ́mọ náà yẹn nínú ṣe bí nìyẹn ẹ́ ìlú sọ̀rọ̀ tó bá ti kí lẹ́nu gbọ́ wátà wà ń bẹ̀ akàrún láti ní ìgbà ní àti tí ó ń tọ́ orin ìrìn àjò yẹn ó ní ìbí lóṣù ló bá sọ̀rọ̀ sí tó wù ú títẹ̀ yẹn bá dáhùn ìbí lọ́mọ fẹ́ lówó lè nìyí ṣùgbọ́n ìdárí tayọ àdá ní káàkiri ní ìlú ọ̀rọ̀ adùn kí èyí ti pẹ̀lú ọ̀rọ̀ wé nígbà yẹn grájúẹ̀tì ni ó lọ wọ kákí ó sáàbò wọ kákí ọ̀rọ̀ adùn kí òní ti pẹ̀lú ọ̀rọ̀ wé ibi tí a ti ń gẹ̀ẹ́sẹ̀ rọ́ọ̀dì orílẹ̀-èdè wa nìyẹn agbàgbọ́ tó bá ti lè kàwé débi pé kò sí ìjọba lọ́dún owó kàkí káàkiri òun kò kàkí parí báyìí ó di mílíọ̀nìyà ni kò ọ̀rọ̀ àdìsí kì í yàtọ̀ sọ́rọ̀ ọmọ ọ̀rọ̀ àdìsí kì í yàtọ̀ sọ́rọ̀ kí ni ọ̀rọ̀ ọmọ béèyàn bá kàwé ó fi ní ẹ̀kọ́ lórí tó lọ ṣe ni wọ́n bá ní yóò lówó díẹ̀ yóò bá sì ní ní ìṣe sagídí ẹ̀yin òbí wa ọmọ yín tó lọ sùn tó parí sẹ́fíìsì ó tó wá ní doing the service òun kò tó bísínẹ́sì kan lórí íńtánẹ́ẹ̀tì bísínẹ́sì yẹn sì wà ókè àwọn àfáà yín kò fún tó ṣe bísínẹ́sì yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi rẹ́sì owó díẹ̀ kí bẹ̀rẹ̀ bísínẹ́sì ẹ mọ́tò wá wò ó pé sóró orí ibú ni ọ́ ni àwọn ọ̀sùn tún lábọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ sí bísínẹ́sì bí yóò bá fẹ́ yíwa bí òye wa ẹni ẹ̀wọ̀n òun láwùjọ èyí mélòó ló kàwé tó fi ìgbéyàn tá a mọ̀ lọ́dọ̀ ti wa in African context ìgbéyàn lówó lọ́wọ́ pẹ̀lú bàjí ló lọ́wọ́ kò géèyàn àyíbẹ̀kọ̀ èyàn mélòó ọlọ́pàá ẹni tó ní páyí lọ́wọ́ ní káàkiri yìí ó kẹ́ ìgbórí ní káàkiri wọ́n pé ní ìsìn wọn padà sí ìṣẹ́ ọwọ́ tó wọn kọ̀ lọ́lọ́run kọ́lọ̀ ló wá kò tí péré di tí ń bàtà máa ń pe ọ̀dà jẹ́jú kọ̀tù lọ́wọ́ pé àwọn ọmọ kọ́tù ọwọ́ kọ̀tù ìlú ẹ̀hẹ́n ẹ̀dẹ̀fẹ́ mẹ́wàá inú ìdàjẹ́ lù tí ọlọ́run ti ádìsì sí ìwé bá wá rí bẹ́ẹ̀ wọn ní kéwú ìwé ni ní priority nílẹ̀ fún kéwú ní value kò gbọ́dọ̀ jẹ́ láti máa búyàn pé kí n lábájọ́ ò ní àdùbáríkà torí pé kò máa fi lé ru owó tí ó tí ó kẹ́ lálùbáríkà báyìí kí ó tó gba sálárì jọ́tà nìkan ọkọ̀ tó mú jù rẹ́rìn rẹ́rìn sálárì náà tó níwèé ká nìyà ọ̀rọ̀ kí ó láti tó ló kí ó máa sálárì àdùbáríkà ò tẹnu kí ó rẹ̀ sí àwọn sọ̀hábà ní Muhammad tí wọ́n rùn sọ sálárì tí wọ́n jẹ́ ìmọ̀ mọ́sálárì àdùbáríkà ò tẹnu tẹ̀lé ayé wọn nǹkan yìí àti mú nǹkan lẹ́ẹ̀kẹ́ni àtàkùdírù haúlí ìlẹ́nà tẹ̀kọ́dọ̀ ìpè gbogbo tójú ọdún èyí tọ́lọ máa ń ṣe lóòrò láti ọ̀dọ̀ ọlọ́mọ ṣe yẹn náà ọlọ́run rí sọ́pọ̀ ọdára àwà ẹ̀dá lóòrò láti ọ̀dọ̀ bóòrò ti wá ń ṣe àmà òun náà ni ó bá làákáyè mú bó ti wá nú ẹ̀rìn wípé òun láti lọ́pàá nílé o a máa ń ṣe ìyáwó rẹ̀ ní àyíyè fún ìbádà torí ọmọ lè jọ ti kò ń gẹ́ ètò kù jẹ́ ẹ̀ka àtọ́nú tẹ̀mí ayé rẹ̀ tó lò fún tọdún yẹn ìbádà tó ṣe lóbi yẹn fọ́nà kó fi sàánù rẹ̀ kéèké ìbùwà tó ìlàfẹ́ lọ kí yóò chairman ìrún bóòrùn tí a mọ̀ ìran àṣìrì tí a lè ní ìran mọ́gbèrè so láti kọ́ ìrò gbọ́rọ̀ ní tí a mọ̀ àti tí a lè ní ìrún lábẹ́ bí náà tẹ́ nílò ẹlẹ́ẹ̀karùn àtẹ̀kùzírò lè yá omi ìpèlú tọ́jọ́ tójójúmọ́ ayé lọ́fin sọ̀rọ̀ tó rúlẹ̀ yá omi wà fi ṣẹ́rẹ̀ gbogbo ojúmọ́ ayé pátá ní àwọn ọ̀pánà wọ̀tàádá òní ti tẹ́wò ọlọ́run sun wọn ìrírí ọlọ́run àwọn alárí ti kárẹ̀ nítorí tí wọ́n ní káàkùn léjì láti sọ wípé ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ́dàrù nǹkan àbí mọ̀ tẹ̀lé ayé wa ló القدر سر الله تعالى لا يطلع عليه أحد قدر àtírí ọ̀dọ̀ àtírí ọlọ́run bá ní o ẹ̀dákùn lè rí o nǹkan ìbúrọ̀ ti mọ̀kànlọ̀ sàárà wọ́n fi lè rí àtírí ọlọ́run bá ní ẹ̀dákùn lè rí tí o mùsùlùmí wọ́n gbẹ̀sẹ̀ jẹ́ nígbàgbé lábájọ́ òun rí náà ó túnlò gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́lọ́ láàrin gbogbo mùsùlùmí ìjọ ọpẹ́ wá pọ̀ ìgbé tó wá hàn jùlá sọ ní wípé sọ́mbà ní wọ́n rí ìrántí yẹn kan wọ́n ṣe kí nǹkan sí yẹn kan ẹ̀yìn sì gbọ́ tó súnà rí bẹ́ẹ̀ olùgbò kò jọ náà láti ìta àwọn ìlú láwọn ọmọ láàrin ọjà bàbá òkú pè àwọn ni àwọn ó ewu yẹn ń bọ̀ òun ti sàárà wọn wọ́n ti kí ìjọ nígbò òdílé sàárà yẹn wọn àwọn sì ní nọ́mbà mi lọ́wọ́ wọ́n ti pèmí ni wọn rárá ló kù sí àwọn ọjọ́ àwọn òkú mú lọ bí ló dé kéde láyà já yín wọ́n ní ẹnìkan ló ń lọ ó láwọn òkè ẹ̀wù mọ́ rí ó kàn fà wọn o pé ewu tó bá ṣe pé ẹmú anúrọ̀ ohun tún náà wọn ò ní pè yé o ah, ọkùnrin agilóòtú náà ẹrù jẹjẹ fóònù ti sọ tó rírùn gbà tó bá tẹ̀lé tẹ́sù fi wọ́n yóò mọ ọ̀rọ̀ sáàrí sáàjẹ̀ wà láàpọ̀ ọkùnrin ní ìdíwò sáàrí rẹ̀ kílàbọ̀ sáàbà lẹ́nu rẹ̀ mo níbò ní múra yí rí bẹ̀rẹ̀ nìyẹn gbadakẹ́ so wọ́n wọ́n kó yín rógà ẹ múra ní múra mùsùlùmí ìmúra mùsùlùmí ẹ̀rù ní jẹ́ fọ́sà islam ẹ̀rù ní kí ló rí ọdún wa náà ló yọ yíyọ bíbò ìbú ní ẹjú tí ó lè wà sọ nìkan kò lè sọ ó fẹ́ kó yín bá pamọ́ra yìí wọ́n jẹ́ ló bá yín o ẹgbẹ́ kò lẹ́nu yẹn ẹ̀nà ọdún súnà ẹ má jẹ súnà létí ẹmọ jẹlẹ tí ẹwọ nú ẹ yẹnyẹn tẹbá ti wọ nú ẹ nígbà yẹn ti gbẹngàn gbẹngàn nígbà yẹn ló ní àwa mọmọ rí nǹkan kò sí tí ó yìnbọn ayé ọmọ òsì yẹn ẹ máa wú dáadáa wọ́n tó bá dúró déédéé nù mọ̀lẹ́bí kò tó sún náà wọn ò ní wọn ò ní lọ́mọ àdìsí gbogbo àwọn èèyàn ní fámìlì wọn ò ní lù sí àwọn ará àkàní kàtí so pé mọ́mẹ́n mùsùlùmí èyí nígbàgbọ́ sí nǹkan lóòrí kádàrà dòtòrò sàrọ̀fùdí lókùnmọ̀ sọ̀rọ̀ hàrùdọ̀ kààrà wà á gbogbo bí kò wọ́n tà wọ́n ní bàbá tó lóun rírin yẹn ìwọ bí léèrè wípé bàbá kí tó tẹ̀lẹ̀ sí yín ìsìn láàrin tẹ̀lé méjì sí bí n tó bá lóun wò mọ́ ọmọ tó bá ń ṣe ti oníkó fọ́ ní ìgbájú ẹ̀rọ amọ́kọ́ bàbá yí létí ó ṣe bí lẹ́yìn yẹn ó ti bá mẹ́ta ẹ̀wà ayò tó màgbà yín létí mo ti béèrè pé kílẹ̀ mẹ́tò tẹ̀lẹ̀ sí ní létí ẹni tí ò rí pàpọ̀ ara rẹ̀ tó kún un ṣe kí ni nǹkan kò tún jáde láyé ó lóko jára yìí ìyàwó rẹ̀ ló ti lọ wọkọ̀ ní fáàrí ìyàwó bí ọwọ́ ọ̀tàn tó tó kù sí ìyàwó bá bí mọ́ní ìyàwó wá fún àfá adúgbà òun ọmọ tí bímọ kó láì bèjì ni tó bá ní ha ká ní mo mọ̀ ní bàmọ́ travel lè ní ìwúrẹ́ rí rẹ̀ ká ní mo mọ̀ ní bàmọ́ travel ó sì ń wọ́sá fún yàn àwọn àpótí tó pọ̀ bẹ́ẹ̀ láti ní bẹ́sẹ̀ jẹ́ ń pa wọn tó bá láwọn ìkẹ́kẹ́ tí wọ́n bá sọ tó fẹ́ jọ bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ bá gbọ́ torí pé rọ́nà wà ń bẹ̀ yìí tí máa ń lo àyà ń rú èdè máa ń tẹ̀pẹ́ ṣeré tó gbóná òkú rọ́nà wá àbẹ́lọ́ sùpánà ọ̀sán ayára gómìnà sùpánà wà nípa ẹ̀ ìgbàgbọ́ nípa kọ́dà kò ní ká mọ̀ wá àtúbà bò kò ní ká mọ̀ sí kí ni ká mọ̀ wá àtúbà ìlú tọ́ka bá yóò lù sí oúnjẹ tí ó sọ́ọ́gù kú òun kòkò náà nínú ohun rẹ̀ náà

gbogbo ẹ̀sìn ẹ̀sìn ayérayé ó pẹ̀lú rẹ̀ tó gbìyànjú ìṣẹ́jáde làágùn fún mọ̀lẹ́bí wá hàlálì tí wọ́n jẹ ó ṣe náà lẹ́sọ̀rọ̀ àkùsẹ̀lẹ̀ ó nígbà tẹ́ẹ̀dá bá jáde láàárọ̀ àbí lọ́sàn ni tí ń wá jẹ ẹ̀mú fún mọ̀lẹ́bí rẹ̀ tí ó jẹ lọ́nà hàlálì ọ̀hún wà sí ìtẹ́lẹ̀ ìrìnlá jihadi ló ń ṣe kòròsùlùmí èyí ọ̀lẹ́ ẹ̀mùsùn èyí ọ̀lẹ̀ aṣọ́gùn láti wọ́nà jẹ ẹmú rẹ̀ ìdọ́nà bá ṣe ní adam tó ọ̀nà ọ̀dà òun tó pẹ̀lú ìgbà ìlọ́ni ibi láti gbogbo àwọn mẹ́nu tó ara àwọn ṣéfò wa àlejìgbówí ibi tó bá túnmù lábẹ́ yóò ra àwọn kọ́wọ́ kàlẹ̀kọ̀dárí àjàgbé àtúrọ̀ ma kan bá yẹn fún àwa jàmá ẹ̀dá kùsùrù ọlọ́run àbẹ̀rẹ̀ àwọn nìkẹyà fún mi mo ti yòó káyọ̀ àti túnmù pé mo fẹ́ rù gan eléyìí tí a kọ ìlú kété tá àti gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n wà dákẹ́ fa iná dékẹ́rọ́ káàkiri káàkiri ọmọ mi bàbá fún lásìkò bá ń tún gbọ́ ní gbogbo ìgbà kìíní yẹn náà yóò máa lápa nínú wa ìwé ká gbọ́ ìlú bá jọ sọ lọ́wọ́ tí ó tàbí sínú àwọn Muhammad ọ̀nà àti tó yá kó wá fún àgbóyè rẹ̀ ṣe lẹ́mìí mùsùlùmí lọ́la àgbàgbà subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk